حكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú àlàyé nípa ntújú ọ̀ràn yẹn kó jẹ́ ìgbàgbọ́ wa àwa tí a gbọ́ lọ́wọ́n bá gbọ́ tá a sì ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àfọ̀n nítìrà ti mú ọ̀pọ̀lọpọ̀ àyà fún wa lórí ọlọ́kan ọ̀jọ̀kan nínú àwọn ìròyìn tọ́nà wọn bá fi ròyìn ara rẹ èyí tá a mẹ́nubà gbẹ̀yìn òun náà ni ìròyìn nípa bí ọlọ́run ọba kó ti bẹ pẹ̀lú àwọn èyí tó jẹ́ èyí tí adáyà sọ́tọ̀ a sì máa ń pé ìròyìn nípa eléyìí ìròyìn kan ti síwájú ẹ̀ òun náà ni ìròyìn nípa wípé òkè gbogbo àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá lọ ọlọ́run ọba wá wà àti pé kò sí nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tọrọ kiri ká rẹ̀ ọlọ́run ọba sì tún bẹ pẹ̀lú gbogbo àyè tí wọ́n eléyìí tó túmọ̀ sí wípé bíbẹ pẹ̀lú wọn pẹ̀lú ma rẹ̀ àti re. rẹ̀ àti gbígbọ́ rẹ̀ kọ̀kọ́ dínà bíbẹ lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dà afáwọn amú àyà kan wá ètò ṣe pé wọ́n fi mú fi ká gbọ́ nípa ibi tí wa ń bẹ àti bó ti ṣe máa ń bẹ pẹ̀lú àwọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ àti rírí àti gbígbọ́ rẹ̀ ọlọ́run ọba ní wa huwa alladhi fis samaa'i ilahun wa fil ardi ilah òun náà ni Allah tó ṣe kó náà ni ọba tá a fòdodo jọ́sìn fún nínú sámà òun náà sì lọ́ba tá a fòdodo jọ́sìn fún lórílẹ̀ òun náà lọ́ba kan. tó jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ẹni tí wọ́n bẹ nù sámà pé kí jọ́sìn fún ohun yìí kan náà ló sì jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ẹni tí ń bẹ lórí ìpẹ́ pé káwọn jọ́sìn gbogbo ibi tá a bá wọ̀ yálà orí ilẹ̀ àbí ọba kan tó tọ́kẹ́ nìkan nínú ẹni tí ń bẹ ní àyè méjèèjì yìí kó jọ́sìn fún ọba Allah. torí de eléyìí ìtumọ̀ àyà yìí ni pé huwa ay Allah ma'budu ahli samawati wal ard ọlọ́run ọba wa ọlọ́run ni atóòsìn tá a sì gbọ́dọ̀ jọ́sìn fún fún àwọn ẹni tí ń bẹ ní sánmà àti fún àwọn ẹni tí ń bẹ lórílẹ̀ ẹni tí ń bẹ nínú sánmà ọlọ́lọ́ míì tí ń forí balẹ̀ fún kò sí lọ́lọ́ míì tí ń tẹ̀ fún. kò sì lọ́lọ́ míì tó gbọ́dọ̀ pè kò sì lọ́lọ́ míì tó gbọ́dọ̀ sàgbọ́ tó gbọ́dọ̀ sàfọ̀mọ́ fún àyàfi Allah bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń bẹ lórílẹ̀ wọ́n náà lọ́lọ́ míì tó gbọ́dọ̀ pè míì tó tọrọ kan lọ́dọ̀ rẹ̀ àbí kó rẹ̀ ju ọlọ́run bá yé wa bẹ́ẹ̀ eléyìí máa ṣe fún olùgbàgbọ́ òdodo nípa pé òun ò sí ọ̀nà gbá òun ò sì ọlọ́run ọba mà ọba òdodo tó ṣe kún náà nìkan ló tọ́ láti fòdodo jọ́sìn fún lòun jọ́sìn fún torí kún náà ni wọ́n ń jọ́sìn fún sámà náà sì la gbọ́dọ̀ jọ́sìn fún nìkẹ́ni lórí ilẹ̀ bá wá bí ọ́ léèrè kí báwo ló ṣe jẹ́ màbúdùn lè lè كما هو إله ma'budun لأهل الأرض وهو أحد فرد ما هو fardun. báwo ló ṣe jẹ́ ọba tá a gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún fún àwọn ẹni tí ń bẹ́nu sánmà tó sì jẹ́kùn náà lọ́ba fáwọn ẹni tí ń bẹ lórí èpẹ̀ báwo ló ṣe jẹ́kùn ni wọ́n ń sìn sánmà òun náà ni wọ́n ń sìn sìn lẹ̀ ọba ọ̀kan ṣoṣo sì ni. tí kò tó kápọ́ fọwọ́ mú àwọn ará sánmà nìkan àbí kó sì jẹ́ pé àwọn ará alẹ̀ nìkan tó bá bí ọ léèrè bẹ́ẹ̀ tó ní bá làákà ẹ̀mú lọ́dọ̀ tòun kọjá pé òun náà ni wọ́n ń sin sánmà òun náà ni wọ́n sì tún ń lẹ̀ ń ló yẹ káwọn ará sánmà ọlọ́lọ̀ lọ́tọ̀ káwọn ará alẹ̀ náà ọ̀tọ̀ lẹni tó dá ẹni tí ń bẹ ní sẹ́mà ọ̀tọ̀ sí lẹni tó dá ẹni tí ń bẹ lórí èpẹ̀ ọ̀rọ̀ rẹ tó sọ kò bá ṣùgbọ́n wà tó ṣe pé ọba kan náà lọ́ba tó dá ẹni tí ń bẹ kan náà ló sì ẹni tí ń bẹ lórí èpẹ̀ ó túmọ̀ sí pé rò nítorí pé ń tí sọ ní tó lẹ́tọ̀ọ́ sí fún ni lódodo ó náà ní dídẹ́dà ẹnu ikú kò sẹ́lómi ìdí dẹ́dà àbíta ni Allah àjẹpọ́lọ́ ńlọ́dẹ́ni tí ń ti nu sẹ́mà ọlọ́wọ́n ọba náà lọ́dẹ́ni tí ń bẹ lórí èké tó bá ṣe kórí bẹ́ẹ̀ ẹni tó dẹ́ni tí ń bẹ nu sẹ́mà tó sì dẹ́ni tí ń bẹ lókè èpẹ́ ilẹ̀ kíní kejì wọn gbọ́dọ̀ jọ́sìn fún ni lọ Allahu Rabbul Alamin. tọ́ báwo ló ṣe takò rẹ nídàkejì ọbẹ̀ ṣoṣo. èèyàn kan ṣoṣo tí wọ́n fi jọba a máa di ọba ní táwa náà mọ̀ lórí orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọbẹ̀ ẹyọ kan a máa di ọba lórí orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè ẹyọ kan bó ti ṣe jẹ́ olórí orílẹ̀-èdè lórí ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. ní ìsìn yẹn sọ pé olórí orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó túmọ̀ sí pé gbogbo ibi tẹ́ ẹ bá wọ̀ ní abẹ́ ibi tá à ń pè ní nàìjíríà wọn à ní rí olórí méjì mú ẹyọ kan náà lọ tẹ́ bá lọ sí kánò ta ló lórí nàìjíríà wọn ní Yar'Adua tẹ́ bá lọ sí Èkó wọn ní Yar'Adua tẹ́ bá lọ ní tẹ́ bá lọ sí lọrin wọn ni Yaradua Maiduguri lọ́nlọ́n wọn ni Yaradua Katsina Yaradua eléyìí ọ̀tá kọpọlọ rẹ pé Yaradua ti lè jó lórí fún thirty thirty six states of Nigeria local government mélòó five hundred and something òun náà sáà ni olórí wọn bóòlù tí wàá ta kọpọlọ rẹ walillahil mathalul a'la tọ́lọ́wọ́n ọba làpèjú ètò ga jù ó ti wá ta kọ́kọ́ lọ rẹ láti sọ pé ọlọ́run ọba òun náà lọ́ba tẹ́ni tí ń bẹ sánmọ̀ gbọ́dọ̀ jọ́sìn fún òun náà lọ lọ́run fáwọn ará sánmọ̀ òun náà sì lọ lọ́run fáwọn ará alẹ̀. sọ yìí wa bóòlù sì wá ta kó ọpọlọ rẹ bẹ́ẹ̀. tẹ̀bá wò wò rí i pé nínú ìtàn Yorùbá ẹ̀rí pé ọba ètò jẹ́ aláṣẹ fún gbogbo àwọn ọba tẹ́lẹ̀ nù láyé jọ̀nù o náà ni wọ́n sọ pé kí ni Odùduwà torí kò ń lọ ṣe àwọn Yorùbá kalẹ̀ tó bá wo Aláàfin ní ayé jọ̀hún ẹ àwọn agbọn abidálààfin gan pàṣẹ fún ó tún fẹ́ pọ̀ ju titani lọ ó tún fẹ́ pọ̀ ju tòdùdù àlọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo bí tẹ́ ẹ bá lọ bóyá bí tí ẹ ń bẹ lábẹ́ aláàfin ni àbí kò sí lábẹ́ aláàfin ta ni wọ́n pè lọ́ba gbogbo ẹ̀ Odùduwà ọ̀tàkù làákàyè wa ń gbà náà ọ̀tàkù làákàyè wa tọlọ́run ọba wa alápèjúwe tó ga jù tó bá sọ pé ọlọ́run ọba ni ọlọ́run fáwọn ará sánmà bóòlù sì takò làákàyè rẹ̀ òun náà sì lọ́lọ́run fáwọn ará alẹ̀ bóòlù sì takò làákàyè rẹ̀ kò takò làákàyè rẹ̀ tó bá tẹ́bá wáyà yìí dáadáa àwọn kan sì tú wa huwa alladhi fi as-samaa'i ilahun wa fil ardi ilah. wípé òun lẹni tí ó ṣe kóun náà lọ́ba tá a fòdodo jọ́sìn fún ní sámà òun náà sì lọ́lọ́run tá a fòdodo jọ́sìn fún nílẹ̀ ó ti yẹ ká túmọ̀ rẹ̀ nù àwọn kan wá pé. ọlọ́run kan wà lókè ọlọ́run kan wà nílẹ̀ ọ̀dọ̀ ọlọ́run mélòó haṣa wà kẹ́là kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àìlágbọ̀ọ́yé nù ìgbétorí wọ́n dákọ̀ ìlà fún sẹ́mà wọ́n tún dákọ̀ ìlà fúnlẹ̀ tí ìlàhù ila, kún ìlàhù ó di kí ni ìlàhánì wà haṣa Allahu ayé ọkọ̀ nítorí pé ọ̀rọ̀ yẹn ni ọlọ́run bá kì í sì وهو الذي في السماء إله وفي الأرض إله أتما لدي الأربعة في مقا تما سي عطف توفي أوروكا tí wọ́n gbé pọ̀n sẹ́yìn ọ̀rọ̀ tó síwájú ẹ̀ pẹ̀lú wáwò àbí fáwò àbí tánmà àbí hátà àbí áwò àbọ̀kan nínú àwọn harafi afu ìtẹ́gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé irú ń tí ọ̀rọ̀ tó síwájú tó ṣe kún náà la gbé ọ̀rọ̀ tó tẹ̀lé pọn ní nídàájọ́ iná lọ̀rọ̀ tó tẹ̀lé tọ́pọ̀n lẹ́yìn rẹ̀ náà ní nìkíni nídàájọ́. lọ́nà wo wàhúwà lẹ́dí fi sẹ̀mẹ́ ìlẹ́hùn wọ́n fi ọ̀rùn ìlẹ́ ẹ̀yìn. وهو الذي في الأرض إله وهو الذي في السماء إله وهو الذي في الأرض إله òun lẹni tó ṣe kóun náà lọba tá a gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún ní sánmà òun náà sì lẹni tá a gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún nílẹ̀ àmọ́ ńgbà tó ṣe wípé al-ma'lumu níta bá ti mọ̀ ọ́ dàbí níta tún sọ ni láàṣẹ bùkátà ti tún rìpítì ẹ̀ mà lọ́fà lọ́lọ́wọ́ bò fi sọ yìí pé wa huwa alladhi fi as-sama'i ilahun wa huwa alladhi fi al-ardi ilah. torí tá a bá sọ bí ọ̀rọ̀ ti gùn ntòsí mu gùn àti wíru rẹ̀ ṣáájú wọ́n ò ta mú wáyé ó ti mú ni mọ́ àti tuntun wí mọ́ torí ọ̀nà náà sọ pé wa huwa fi as-sama'i ilah òun tí í ṣe Allah àtòjọ́sìn fún lódodo nínú sẹ́mà òun náà sì lẹni tí í ṣe atójọ́sìn fún lórí ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mélòó là ń sọ náà rí ọlọ́run kan náà ni. tẹ̀lé ìtumọ̀ sí wípé ìwọ kú oríire tó ń sin lọ ọba wo ọba tó ṣe kó náà ni wọ́n ń sìn ní sẹ́mà òun náà ni ọba tí wọ́n ń sìn ní orí ilẹ̀ òun lọ́ba tí wọ́n ń sìn sẹ́mà òun náà lọ́ba tí wọ́n ń sìn ní orí ilẹ̀. tẹ̀ bá wò ó rí i pé àyà ìtọ́ka sí wípé ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni òun náà sì ni ọba tí àwọn ará sánmà ń sìn òun náà sì ni ọba táwọn tó wà lórí ilẹ̀ náà ń sìn. tẹ́lá wọ àyà tí ọlọ́run ọba ti sọ pé wa huwa Allahu fis samawati wa fil ard wa huwa Allahu fis òun náà ni Allah ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo àti ọjọ́sìn fún fẹsẹmáwáàtì nínú àwọn sẹmà ọ̀nà lọ́bọ̀ kan ṣoṣo tí wọ́n ń jọ́sìn fún lódodo ń bẹ̀ wọ́n fi out ọ̀nà sì ní ọbọ̀ kan ṣoṣo tí wọ́n ń jọ́sìn fún lórí ilẹ̀. báyìí ni imaamu ahmed rahimahullah ta'ala ni wọ́n ti ṣe túmọ̀ àyà yìí àti àwọn míì nínú àwọn olùmọ̀ nípa sunna. torí délé yìí kò tako àwọn àyà tí ń tọ́ka sí pé ọlọ́run ọba wa òkè gbogbo àwọn àti pé ọlọ́run ọba yìí ó ń bẹ lókè àgọ́ ọlá rẹ̀ ní òkè gbogbo ẹ̀dá tó dá eléyìí ọ̀tá kóra wọn kò túmọ̀ sí pé ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú pàápàá rẹ̀ lókè ó sì tún bẹ pẹ̀lú pàápàá rẹ̀ nísàlẹ̀ ò kò síbẹ̀ o torí ẹ̀ kéèyàn máa ayé sọ pé ti ń bẹ́ẹ̀ àwọn wọ́n fi ọ́n nísì ń bẹ́ẹ̀ nù àwọn ẹlẹ̀ àwọ̀ tó bá túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣírkù nù ọ̀tà kò tawhid. wa huwa Allah ọ̀nà ni ọba tó jọ́sìn fún lódodo fi samawat nínú àwọn sẹ́mà wa fil ard tó jọ́sìn fún lódodo níkẹ́ni lórí ilẹ̀. eléyìí túmọ̀ sí pé mo gbọ́ lárúbáwá díẹ̀ kò ká máa lò láti fi túmọ̀ ayé al-Qur'an káwọn aṣagbára láti wá ní táwọn aṣíwájú wa rere bá sọ nípa ayé alukur'ani kó tó pa sọ nípa rẹ̀. tọ́ ọlọ́wọ́n bá wa ó fi hàn wá ipò nìkan la tó jọ́sìn fún nínú sẹ́mà fáwọn ẹni tó wà nù sẹ́mà sẹ́mà fáwọn ẹni tó wà nù sẹ́mà sẹ́mà kọ́ àtàwà wa. à ń bímọ níjojúmọ́ bá a ṣe ń bímọ lójoojúmọ́ lèèyàn sì ń kú ní kíni lójoojúmọ́ àwa tí wọ́n ń bí tá à ń sìn fojoojúmọ́ kú ọlọ́run ọba yìí nìkan la tó jọ́sìn fún lódodo fún wa àwọn ẹni tó wá wà nù sámà yẹn ṣé àwọn náà ń bímọ ni àbí wọ́n sì ń kú lójoojúmọ́ ṣé ẹ̀yin ò ronú lọ bẹ̀ ipe àwọn mọ̀lẹ́kà náà ọmọ mélòó wọn bí mọ̀lẹ́kà Jibril ọmọ mélòó ló bí mọ̀lẹ́kà Mikael ọmọ mélòó ló bí mọ̀lẹ́kà Israfil ọmọ mélòó ló bí ṣé ẹ̀rí kàbẹ́ ẹ̀rí kàrí àrí kàrí torí ẹ̀ làwọn alùsùn náà sọ pé àrí ẹ̀rí tó sọ fún akọ́mọ̀lẹ́kà ń bímọ àmọ́ wọ́n pọ̀ wọ́n pọ̀ débi kọ́lọ́ ọba nìkan ló mú nǹkan wọn bí a bá ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé Baitul Ma'mur màlẹ́kà ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand ló máa ń wọ Baitul Ma'mur lójoojúmọ́ láti ṣẹ̀sìn gbogbo ètò bá sì ti wọ ọbẹ̀ kò ní wọ ọbẹ̀ mẹ́tí jọ́ gbẹ̀dà kìyàmù ó túmọ̀ sí pé wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ wọ́n pọ̀ ma ya'lamu o rabbika illa hu ẹnìkan ọmọ yìí àwọn ọmọ ogun olúwa ǹjẹ́ tó bá àwọn etí ọjọ́ kú rẹ̀ bá ti tó ń kú ń lọ gbé sí àbí báwo ni kò dájú ṣùgbọ́n tó dájú ni pé àwọn màlàíkà yẹn gbogbo wọn náà ni ó kù tó bá di gbèndé àlùkìyámà àmọ́ kò dájú pé wọ́n ń kú lójoojúmọ́ báwọn ṣe ń kú lójoojúmọ́ yìí ẹ̀dá wọn ẹ̀dá kan ni tó lọ ń dá pé kó máa bẹ títí dijọ́ tí ọlọ́run bá pa gbogbo wọn níjọ́ gbèndé àlùkìyámà. yẹn bá ti ṣe sọ ikú ńgbà tí gbogbo yẹn bá kú tán táwọn mọ̀lẹ́ka kú àwọn tí wọ́n ru àga ọlọ́ọ̀lọ́run ọba táwọn náà kú àgọ́ ọlọ́wọ́ bò ní dàwó nítorí ẹ̀ tọ́rọ́ lọ́wọ́ kú káta àwọn tẹ́lẹ̀ náà mọ̀lẹ́ka kú yán àṣẹkù ọlọ́wọ́ bá wọn sọ fún yín pé gba ẹ̀mí ara dáa ọlọ́wọ́ á sọ pé ta ló yóò ní ẹ̀jẹ̀ kí n tún lọ òkú kú ẹnìkan kan àmọ́ báyà wọ́n tún lè kù síbì kan á lọ. pé ẹni tó lọ nípa ọmọ gbẹ̀mí òun náà fẹ́ kú. sọ̀rọ̀ ọlọ́run á sọ pé nígbà tó bá ní wọn ò kú ẹnìkan ìwọ ń gba emi ara bá ara n'a lọ́wọ́ ọba sọ pé limani mulku liyaw talento níjọba lónìí lillahi alwahid alqahhar kìí ṣe jẹ́ nìkan má ju tọ́lọ́run ọba ọba àṣọ tó borí gbogbo ẹ̀dá rẹ̀ lọ. eléyìí túmọ̀ sí pé àwọn màlàíkà yẹn subhanallah ọlọ́run dá wọn wọ́n ń bẹ fún ọjọ́ tó pẹ́ ṣùgbọ́n wọn tẹ̀sùmọ̀ pé bẹ́ẹ̀ yẹn ṣe ń mkpesi ayé títí ń pẹ́ sí bẹ́ẹ̀ ní gbọ́n sí i àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rí pé tẹ́yìn hùwà kan sọ pé kí ni ọmọdé ló ń ṣe ìyẹn ni pé pẹ̀lú ti ń tẹ̀síwájú yóò máa di pé ń gbọ́n ntòsí lánàá tẹ́ fi pè ló mú gọ̀ kò ní ṣe máa ń gbà tí ọjọ́ ayé rẹ bá ti ń pọ̀ ti ṣe wá gùn tó wọn ò rírí ayé kan èyí tó mú wọn mọ́gbà pé ọlọ́run ọba kọ́ lẹni tó yẹ ká tó máa sì má. mélòó wa lọ́jọ́ ayé tiwa ní ìtúta àti lò lẹ́gbẹ̀ẹ́ àmàlẹ́kà yẹn tóbi wá jẹ́ pàwọ́ lórí tiwa wá pé jù táàfì wa máa sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ táàfì máa ṣẹbọ sọ́lọ̀ ló kọ́ pàǹsẹ̀sìn táàfì máa ṣẹ̀sìn káyé lórúkọ lọ́hùn ẹ̀ wá wo bá àmàlẹ́kà àwọn lójoojúmọ́ àlékún ìgbàgbọ́ òdodo ni wọ́n tún fi ní fọlọ̀ ṣùgbọ́n mélòó nínú tiwa ìlọ́jẹ́ pé ń sin lọ mélòó ni apọ̀ jọjọ jẹ̀mọ́ wa qalilun min kékeré púpọ̀ nínú àwọn ẹrú ọlọ́run làwọn ti máa dúpẹ́ fọlọ́ ọlọ́run jẹ́ ọyẹ yẹ ká padà sọ́dọ̀ ọlọrun ká sin ọlọrun ọba ní pàápàá sísìn lọ ká gbìyànjú lórí ara wa ká gbìyànjú lórí àwọn ọmọ wa ká gbìyànjú lórí àwọn ara wa lórí àwọn aya wa lórí àwọn ẹbí wa ní ìwọ̀nba yẹn tó bá bá fún wa gbà gbogbo owó lè bá a sórí papọ̀ bó wá rẹ̀ bá tó sọ yìí pé lẹ́yìn ìgbà tí ti ṣe àlàyé fún nípa ń tọ́jẹ mọ́ ìròyìn pé ọlọ́run ọba òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ló wà àfáà tún wá mẹ́nuba ìròyìn míì ní ìròyìn tó pàtàkì púpọ̀ nínú àwọn ìròyìn ọlọ́run ọba tó ṣe pé gbogbo ẹ̀ pátá àwọn ìròyìn tó pàtàkì púpọ̀ ni wọ́n ṣe ìròyìn eléyìí òun náà ni ìròyìn ọ̀rọ̀ sísọ ìròyìn ọ̀rọ̀ sísọ ọlọ́run ọba wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni yatakallamu rabbuna mata wa kayfa sha wa sha ọlọ́run bá wa máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà tó bá wù láti sọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ tó bá wù láti sọ ní gbogbo ọ̀nà yòówù tó wù láti gbé ọ̀rọ̀ náà gbà ọlọ́run bá wa nù sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run bá wa ẹ dákun tí wọ́n bá wá bá yín pọ́n lọ bí èèyàn pàtàkì àwọn fẹ́ lọ gba ìmọ̀ràn pàtàkì lọ́dọ̀ ẹni pàtàkì wọ́n wá dọ́dọ̀ ẹ̀yin tí wọ́n pè léyìn pàtàkì ìgbà tí wọ́n dé tí wọ́n dọ́dọ̀ yín àwọn sọ́n tó gbé wọn wá wọ́n fi lo ẹ̀yin tí wọ́n pè léyìn pàtàkì tí bá ní dámọ̀ràn pàtàkì ẹ wá fẹ́ yanu kẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ á jáde wọ́n á ní ẹ bàbá yẹn bó ti gbọ́n tó ṣùgbọ́n ọwọ́ ló máa fi ń sọ̀rọ̀ gbọ́dọ̀ lẹ́sẹ̀ wò sí. láka rẹ yẹn kò sí bó ṣe lè kún tó tí màrán rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kọ́ lẹ́nu tó lè fi sọ ti ń bẹ́nu ẹ̀ tọ́ tẹ́yìn bá wà mọ̀rọ̀ sọ ẹ sọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán nìyí ṣùgbọ́n gbàtẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ yẹn kan èyí sì dáa kọ́ lẹ́ni tí ń bínú àwọn kan wá ń bínú yín wọn aṣọ kékeré lọ aṣọ náà ní sẹ́ńtì ọmọ ọ̀rọ̀ sọ akílólo lásán lásán sínú yín ó dùn inú yín ò ní dùn nígbà tí wọ́n ti pè é lákílólo ẹni tí ọmọ ọ̀rọ̀ sọ dàda ń díndín èmi náà ni mo di dàda ń díndín èmi ni mo di akílólo èmi mo dá láì mọ̀ ọ̀rọ̀ sọ iye máa dùn ọmọ èèyàn láti sọ fún pé kọ́ mọ̀ ọ̀rọ̀ sọ ẹ dákun kí lọ́fà ti fi máa dùn wá pé kọ́ mọ̀ sọ kí lọ́fà. nítorí pé tí ẹ bá wò wá sáwọn ẹranko yòókù ẹ rí i pé kọ̀ọ̀sábà sí yàtọ̀ náà lọ títí àbáwá ni sí yàtọ̀ lọ títí àwa lẹ́sẹ̀ méjì àwọn náà lẹ́sẹ̀ àwa lápá àwọn náà lápá ọ̀n bẹ́ẹ̀ nu etí fẹsẹ̀ méjì rìn bí tiwa náà ó sì ń e ti gbá tẹ̀sẹ̀ àtọwọ́ tiẹ̀ lọ́lọ́ ní kọ́ máa fi rìn ó sì ń e ti kọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ìkùn lọ́lọ́ ó sì ń bẹ nu ìtọ́ lẹ́sẹ̀ tọ́ lápátọ́lọ̀ ní kó máa fò lójú sánmà ṣùgbọ́n gbogbo ẹranko tẹ́yìn ń pa lójoojúmọ́ èwo lẹ parí ń jọkàn tẹ́ ẹ rí pé kò lọ́kàn náà èwo lẹ parí nu wọn tẹ́ ẹ rí pé kò nífun kò lẹ́dọ̀ èwo náà ti parí nu èwo náà lẹ wá a wọn tí ò lórí tó ti pé ńgbà tẹ fọ́ orí ọ̀kọ̀ọ̀kan nú àwọn ẹran tẹ̀ ń pa ọ́n ẹ̀ rí kinní kan mùdùnmùdùn lórí ẹ̀ ó bá yẹ kó náà lọ́pọlọ èwo lọ́wọ́ abẹ tẹ̀mẹ̀ pé kò sí ṣùgbọ́n subhanallah subhanallah èwo ló lè yanu kó sọ̀rọ̀ kó yé bí ọmọ èèyàn sọ́wà kò sí sí pé tí wọ́n ti wá wú ẹranko tí ó lè sọ̀rọ̀ ẹ wò wọ́n yin àwọn ẹranko kan wọ́n yin wọn títí wọ́n ní hayawanun dahik a fi yin òun ojú pé ẹranko tí máa rẹ́rìn ni kò tún ní àgbéga ga díẹ̀ ètò túmọ̀ sí pé kìí ṣe gbogbo ẹranko lóore rẹ́rìn sẹ́mi pọ́bọ̀ á rẹ́rìn yóò yin ọ̀bọ̀ ní ẹranko kan ni tó máa rẹ́rìn ẹranko kan ẹ̀yin náà máa rẹ́rìn àmọ́ tó ṣe ọ̀bọ máa sọ̀rọ̀ kó yé bi téèyàn kì sọ̀rọ̀ bẹ́ẹ̀. tí wọ́n á ròyìn ni a máa sunkún tó nìkan ni wọ́n á sunkún ní ẹranko ni tó nìkan ni máa séèyàn nìkan ni máa sunkún ni kì í nìkan ni máa sunkún. eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tẹ́ yẹn pàtàkì púpọ̀ nínú kọ́má lè sọ̀rọ̀ subhanallah àdánwò ńlá àbí kó sọ̀rọ̀ kọ́má yé àdánwò ni ṣùgbọ́n náà wọ́n bá dáwọ́ fúnfún ọ̀la hàn ó ní kọ́ ọmọ fi rọ̀rọ̀ sọ tó o bá tún sọ yóò tún yé ó yẹ kó dúpẹ́ fọ́nà àbí ọ̀yẹ ó tó bá fẹ́ sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ ó tínrín ọmọ bó ti sọ ìsìnkú pọ́ǹpù control area ike mọ̀ ń fẹ́ kọ́rọ̀ yẹn ó tẹ̀rín yóò tẹ̀rín mọ̀ ń fẹ́ kó yẹn kọ́ ni ikọ́ ni mọ̀ fẹ́ kó jáde yọ jáde mọ̀ fẹ́ gbé ọ̀fun ni ọ̀fun rẹ̀ ó di kọ́ ń gbẹ́ fún subhanallah wò bọ́lọ̀ ń ṣe dá wa tó bá ń ti ṣe ń pè ètè rígi gbọ́dọ̀ kún ta ló ṣe gbogbo eléyìí fún wa Allahu Rabbul Alamin ìròyìn yìí báyìí tó bá jẹ́ pé àgbéga ńlá lọ́lọ́run ti ṣe fún mi yẹn tó wá bá làákà dá wa tó ròyìn wa tó ṣe pé ńgbà tó dá wa tán ó ní ike ìbùkún fún ọba tó ṣe pé ó dá àwọn ẹ̀dá rẹ̀ lọ́nà tó rẹwà jù ó ní laqad khalaqna al-insana fi ahsani taqwim àwọn ọlọ́run bá ti dán mi ènìyàn lórí àgbégbùn tó dára jù tó rẹwà jù. nígbà tí ọlọ́run bá ń ròyìn nínú suratul balad ó ní la uqsimu bihadha al-balad wa anta hillun bihadha al-balad. ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ọlọ́run ní ìjẹ́ yẹn wá ń lérò pé nìkan ọ̀rọ̀ ni tó ń fi ṣe bó ṣe wọ̀ tó ń fi rìn bó ṣe wọ̀ tó fi jẹ́ pé ipa ẹnìkan ọ̀ka ọmọ tó rò pé nìkan ọ̀rẹ́ ọ ni. alam naj'al lahu 'aynayn síbá ọlọ́ọ̀nà la fojú méjì ti kálukú lágbárí sọlọ ni àbí sọlọ tọ ẹni tó bá ní kìí sọlọ ẹ ti sàdúrà fún kọ́sàmì ètò bá kọ́ lọ́n ló fojú méjì sí wọ lágbárí ọlọ́ọ̀n mójú rẹ kó lágbárí ẹ kọ́ wá sàmì àdúrà yẹn ṣé yóò ṣe kò ní í ṣe ọlọ́run ọba ló fún wa lójú jẹ̀ máa kọ́dà tó tún jojú ló tún fún wa èyí táwọ̀ ọ̀ma ó fún wa èyí tá a ó fún wa èyí tó hàn séèyàn ó fún wa èyí tí ó hàn séèyàn ó fún wa. ọlọ́run á ní kọ̀ mọ́ lórí ojú wàlẹ̀ sẹ́nẹ́n àtún àfún láhán sẹ́mi pé ọlá ti ń bẹ́ ń bẹ́ ń ga ọlá ti ń ya hán ẹ̀ ní rárá fínú ẹ̀ àbí ẹ̀ rárá fínú ẹ̀ ẹ̀ ní rí nǹkan kan nù ẹ̀ ẹran lásán náà ni ọlọ́run sì ní kọ́ máa sọ̀rọ̀ ọlọ́run ok tọ́ba kò ní ti ń ṣe nọ́ọ̀rọ̀ mọ́ kọ́ dànù kéésà o ẹni tí ó bá rétí ara rẹ dànù sẹ́ẹ̀ mọ̀ pé àti pé àràbí yóò dogun yóò di ogun yóò àti jẹun yóò di yóò di wàhálà àti yóò tọ́ ọlọ́run ọba ló ṣe léyìí fún wa ọlọ́run ní káwọ́ rọ̀rọ̀ sọ. gbara ahan àti kíni àti ètè àti gbogbo àwọn asọmọgbé rẹ̀ tọ́lọ́wọ́n bá kó tì gẹ́gẹ́ bí eyín gẹ́gẹ́ bí èrìgì gẹ́gẹ́ bí ọnà ọ̀fun àti bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́n bá tó ṣe léyìí òun náà lọ́ba tí ó tún mú káwọn tí ò láhán tí ò létè tí ò tí ò lérìgì tí ò lọ́nà ọ̀fun káwọn náà sọ̀rọ̀ tó bá ọwọ́ sọ̀rọ̀ jẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀yin wọ́n sọ̀rọ̀ jẹ́mà ẹsẹ̀ wọ́n sọ̀rọ̀ ìtàn wọ́n sọ̀rọ̀ orí wọ́n sọ̀rọ̀ ojú subhanallah. àwọn èèyàn máa wá oríkèé wọn sọ̀rọ̀ tó bá jọ́gbìn ní pé lima shahidtum alayna kí ló ṣe yín tẹ̀ ń jẹ́rìí lé wa lórí ẹgbẹ́ wa subhanallah. sẹ́mi pé tó bá dà kí ni ọ̀wọ́ náà sẹ́mi pé àwọn ìjà ṣẹlẹ̀ láàrin ẹ̀mí sóríkì ara láàrin ẹ̀mí sóríkì ara ẹlẹ́mìí ọ̀ máa báwọn oríkè rẹ̀ sọ̀rọ̀ wípé kí ló dé tẹ̀yìn ń jẹ́rìí lémi lórí táwa lò náà tẹ̀mọ̀ pé ẹ̀mí nù ẹ̀mí ń sọ fún àwọn ara oríkè ara tọ́jú pé wọ́n jọ papọ̀ di òun wípé kí ló dé tẹ̀ ń kóbá ẹ fẹ́ kóbá mi ni ẹ mọ̀ pé tó bá di ọ̀rọ̀ náà àti ẹ̀mí àtara náà ni ọ̀jọ̀ náà ni. a Allahu alladhi antaqa kulla shay àwa náà sàdédé kó bára wa náà sàdédé bára wa ṣùgbọ́n lọ́n tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ lọ́pàṣẹ sí lónìí pé káwa náà máa sọ̀rọ̀ àṣe àti sọ̀rọ̀ bùkátà hàn àti sọ̀rọ̀ a ètè kò sí bùkátà eyín tàbí èrìgì ọ̀fun ṣùgbọ́n wọ́ fún yàrá. ṣùgbọ́n tó bá jó gbin dà àwọn oríkèé tí ó sọ̀rọ̀ kété pé àwọn náà la hàn wọ́n létè rárá ṣùgbọ́n bẹ́ẹ̀ sẹ́ wà náà wọ́n mọ̀ sọ̀rọ̀ qalu antaqana Allahu alladhi ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fún sọ lónìí tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá tó fún wa lọ́rọ̀ sọ sọ tó bá jọ gbẹ̀dẹ̀ àkèyàn sọ bá bá wa kì í ṣe sọ̀rọ̀ adékítì ìbá ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nbọ̀lá alukur'ani ti wá àbí òye wa alukur'ani sí ọlọ́run bá kàn sọ̀kalẹ̀ ní sangilitì níwèé ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi sọ̀rọ̀ àṣẹlá ní sangilitì níwèé láì jẹ́ pé ọlọ́run bá sọ̀rọ̀ tó wà nú ẹ̀ lọ́rọ̀ ṣé ọlọ́run o kọ alukur'ani gègé ti kọ alukur'ani. wọ́n wá gbé alukurani níwèé wọ́n gbé wá bá anabi sallallahu alaihi síbẹ̀ ni kìí ṣe bẹ́ẹ̀ alukurani tẹ̀rí yẹn ọlọ́run ní pàápàá ti sọ ni ọlọ́run sọ ní pàápàá sọ lọ́rọ̀ walillahi al-masalul a'la tọ́lọ́ ga jù ìwọ fẹ́ fìwé ránṣẹ́ sọ́mọ rẹ ọfẹ́ fìwé ránṣẹ́ sí bírọ́dà rẹ ọfẹ́ ránṣẹ́ sẹ́nìkan. o sì fẹ́ kọ́ fúnra rẹ kíláàsì ṣé ẹ sọ wípé bá ń kọ̀wé kan ló kọ́ mi àbí jókòó kó o mú gègé kó o mú ewé ìwé tó fi kọ̀wé kí n máa pàpèkọ́ rẹ̀ fún ọ sẹ́mi pé ẹ gbé àpèkọ́ rẹ̀ fún ẹ dikítẹ́tì ẹ̀ fún nígbà tí ẹ bá dikítẹ́tì ẹ̀ fún tó bá kọ́ tán kí wí kà á létí kọ́ mọ́ bàa jẹ́ pé kì í ṣe ti mo wí lọ́kọ̀ọ́. síbẹ̀ wà lálùkùránì kàlà ọlọ́run sọ lọ́rọ̀ gbàtọ́ lọ́n sọ lọ́rọ̀ màlíkà jibril gbà látọ̀dọ̀ ọlọ́run ọba wa òun kà wa muhammed sallallahu alayhi wa sallam létí bí ti ṣe ń sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tí ò sí gbàgbé ńbẹ láéláé sanukuri oga falatansa torí sallallahu anabi masari gbalẹ nu malayika jibril bí kẹ́ ẹ ma kọ́ yẹn kí ó ní sikẹ́ pé iqra bismi rabbikal ladhi khalaq wọ́n iqra bismi rabb bẹ́ẹ̀ la anabi masari gbalẹ nu malayika jibril ọlọ́ni fata'ala Allahul malikul haqq fala ta'jal bil qur'ani min qabli an yulqa ilayka wahyuhu wa qur rabbi zidni ilma ọlọ́wọ́n ni fún ọlọ́wọ́n gíga àti àgbéga ńlá ni fún ọlọ́run ọba ọba òdodo torí náà eré anabi muhammed sallallahu alayhi mọ́tò ṣe máa kájúmọ́ nípa gbígba nkùránì lẹ́nu màlẹ́kà síwájú kó tó kà fún ọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan tí wọ́n kàn máa sọ ni pé rọ́bì zidni ilma ọlọ́run sàlékún mà fún un àmọ́ bó ṣe gbọ́ tí ó sára rẹ tó ní gbàgbé láéláé ọlọ́run ọba jama'ahu wa qura'ana fa idha qara'nahu fattabi' qura'ana thumma inna alayna bayana ọlọ́ni la tuharrik bihi lisanaka lita'jala bih ìgbà tí màlíkà bá ti ń kàfá ànábì ànábì ó ti máa yí ahọ́n rẹ̀ bí ìgbà tí kún ó tó wí ànábì ó ti fẹ́ hàn ọlọ́run ni má kájú síbí àwa náà la sọ pa sọ̀kalẹ̀ fún un àwọn ò ní pọ́ kálukùránì ò tó pé ńgbà tá a bá sì ale fún àlọ́ òní gbàgbé sẹ́ kásẹ̀tì òní já láéláé kásẹ̀tì yẹn ò sì ní mọ́rọ̀ kúrò nù rẹ̀ láéláé tí wọ́n á di léèdà lásán tí nù ẹ̀ kò ní fún wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run sọ lọ́rọ̀ màlẹ́kà àgbà òun náà tún wá sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ó wọlé sí anabi láti ara etí ó jókòó sọ́kàn anabi sallallahu alayhi wa sallam ní jíjókòó tí ò sí gbàgbé tọ́ ọlọ́run bá ti ròyìn wa ma huwa bi qawli shaytan rajim wa ma sahibukum bi wala majnun ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما bi بقول شيطان رجيم إن هو naam. فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين قال أني نزل به الروح الأمين على قلبك لتكون من المرسلين بلسان عربي مبين أن تصوى القرآن كالي قلوا دودوني مطاع أن تنتلي طلوني كي تاكو طلون ملايكة جبريل ثم أمين بكنا màlẹ́kà jibril yẹn eh, ẹnì fọkàtà ni kì í parọ́ kì í dínkù kì í sì ọlọ́wọ́ bá sọ lọ́rọ̀ tọ́ ìgbà tó lọ́wọ́ bá wá sọ alukurani lọ́rọ̀ anabi sallallahu alaihi ń gbà ẹnìkan wá ní ọlọ́wọ́ bá kì sọ̀rọ̀ sí ẹ̀yìn ọgbà wọlé nàám ẹ ti wá ọlọ́lọ́n kì í sọ̀rọ̀ bóun ni site ti ṣe jẹ́ ṣe bọ́rọ̀ ọlọ́ọ̀ ni gbogbo ẹ̀ àbí kì í sọ̀rọ̀ ọlọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ ni ṣé ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ àbí ọba nàbí Musa sọ̀rọ̀ ọba nàbí Musa sọ̀rọ̀ ọba nàbí sallallahu alayhi wa sallam àbí ọba sọ̀rọ̀ ọba nàbí sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ṣùgbọ́n báwo lọ̀rọ̀ ọlọ́run ọba ti ṣe rí báwo ni ṣe sọ Allahu ṣùgbọ́n sọ̀rọ̀ lódodo bẹ́ẹ̀ ni a lè gbàgbọ́ àbá a lè má gbàgbọ́ a gbọ́dọ̀ gbàgbọ́ kó sọ̀rọ̀ káwọn wá wádìí bó ló ti ṣe sọ̀rọ̀ ńkọ́ àdàdàlẹ̀ torí di eléyìí àwọn kan máa ń bẹ nínú àwọn mùsùlùmí láwọn ẹni tó ṣe wípé àwọn wọn ń pè wọn ní ulama al-kalam ulama àwọn àfọ ọlọ́rọ̀ wọn pè wọn ní ulama al nítorí nǹkan nítorí àwọn sábàbí kan nínú rẹ̀ لنفيهم كلام لنفيهم لنفيهم الكلام عن الله nítorí الله wọn lọ́lọ́run ọba سبب í sọ̀rọ̀ sábàbí àkọ́kọ́ nù ulama al-kalam wọn ní àwọn àfọ ọlọ́rọ̀ wọn pè wọn ní àfọ ọlọ́rọ̀ nítorí pé kí ni linafihimul kalama anillah nítorí pé wọn lọ́lọ́run kì í sọ̀rọ̀ ìwọ wá lè wò lọ́pọlọ rẹ pé hàn. ulama'u alakala. àbẹ̀ kọ́ ni ulama'u lákàlà àwọn àfáàtàn ni kọ̀sọ́rọ̀ lọ́yẹ̀ kún pè wọ́n àbẹ̀ kọ́ ni àmọ́ wọ́n pè wọ́n ní ulama'u kàlà ìgbà àwọn àfọ́ ọlọ́rọ̀ nítorí kékeré ni kì í àpèjúwe náà tún wà bí àwọn kí ló dé tí kadara fi kún àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọbọ̀ kádàrá iṣẹ́ àwọn táwọn ṣe wọ́n gbọ́ ọlọ́run ọbọ̀ tí kádàrá táwọn ṣe níṣẹ́ màmá lóòótọ́ pé wọ́n dá àwọn ọ̀gá àwọn òkúrú kìnìkan kìnìkan àmọ́ so màá mú mi mi ní mu kóòkù omi tútù màá mu wọ́n á gbé gbígbóná wà ní mu kalla torí pé wallahu khalaqakum wa ma ta'malun àtẹ̀yìn àti tẹ̀sẹ̀ ní sẹ́ta lọ́dà allah ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir sọ wá sese kọ́lọ́mọ bàtọ́ dé dà kọ́mọ́ mẹ́ẹ̀dá tọ́ dá tó sese wàláhi kò sese. àwọn àni ọ̀dà sẹ́bà lọ́lọ́ lọ́ dá sí àwọn kí ló wọn bó fi fi sí àwọn jà wọ́n yà kúrò kó yé wọ́n á sẹ́bà lọ́lọ́ lọ́ dá sí àwọn náà sẹ́wọ̀n kéńgbà mi ò kúrọ́ sẹ́mi pèsè tí ẹnu sẹ́mi alọ́lọ́run lọ́dà ọlọ́run sì ní kíni ẹ má parọ́ ìyọ́ jókòrọ́ tọ́ tẹ́ bá ní ọlọ́run lọ́dà sí àwọn olè ṣe zìnà ẹ̀sìn ní yọ jẹ ó ń zìnà bó ni ó sì wá jẹ òun bó lọ́lọ́run sì ṣe nǹkan tó tún máa fi àjẹ́ lórí rẹ̀ kí dáhùn rẹ̀ ọlọ́run lọ́dà sẹ́yìn haqiqatan ṣùgbọ́n ilẹ̀ ṣe ní pàápàá ṣiṣẹ́ níṣẹ́ kọ̀rọ̀kọ̀ yé ọlọ́run ló dá iṣẹ́ yín ní pàápàá ṣùgbọ́n yìí lẹ ṣe níṣẹ́ ní pàápàá torí pé kí ni ọlọ́run bá fún ọ láàkàì tó fi lè ṣe ó sì fún ọ láàkàì tó fi lè pàtì làákàì tó fi ṣéun ló fi jìyà tó bá jẹ́ nǹkan àyà làákàì tó fi pàtì òun ló fi jẹ gbádùn tó bá jẹ́ nǹkan téèyàn jẹ téèyàn máa jẹ gbádùn tó bá pàtì sọ yé wa yẹn ni pé làákàì yàn lọ́lọ́run bó fi fìyà jẹ yàn nítorí pé wọ́n lọ select ntọ́fẹ́ ṣùgbọ́n lọ́n lọ dá tó o ṣe nífẹ̀ẹ́ àmọ́ wọn lọ sẹ̀lẹ́kìtì ẹ̀ bìdẹ́lì tó máa gbígbẹ kalẹ̀ nísìn tó máa sì gbé kókù gbé mú ìgbẹ́ ni o kókù ni o èwo ló gbé náà kókù ni torí pé làákà ìwà ẹni pé tẹnìkan bá lọ nọwọ́ síbi tí ọ̀dà ẹgbẹ́ ni ah, ah, <laughs> so ntí ń kóyà ntí ó sì mú yàn jẹgbádùn náà ní kíni torí pé wọ́n lọ ń sẹ́sà ọlọ́ni inna hadaynahu sabila imma shakiran wa imma kafura àti fọ̀nà mayàn torí pé afún ní kíni afún làákà yìí nínú kó dúpẹ́ fọlọ́ àbí kó sá ìgbàgbọ́ sọlọ faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá wù kó ẹni tó bá sì wù kó ìgbàgbọ́ tọ́ tá a bá wọlé yìí báyìí. á rí wípé wọ́n pè wọ́n wọ́n gba gbọ́ ṣùgbọ́n wọ́n ní a fi dá wọn mọ̀ òun là gba kádàrá gbọ́ ẹjẹ́ á máa pè wọ́n ní àwọn ń kádàrá ká máa pè wọ́n ní àwọn ń kádàrá àpèjúwe rẹ̀ nù tí wọ́n fi pa àwọn eléyìí ní kíni ulamau al-kalam sábàbí kejì nínú sábàbí tí wọ́n fi pa wọ́n ní ulamau al-kalam òun pé

torí pé tó bá tó bẹ́ẹ̀ àwọn philosophers tí wọ́n ti síwájú wọn ò bá mọ̀nà lọ sí ìdí pọ́lọ́ ọba Allah wọn ò bá sì mọ̀nà lọ sí ìdí ọ̀nà tó yẹ ká gbà sí lọ ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo wọn sì nà nítorí pé làákàyè lásán ni wọ́n fẹ́ lò kò sí ìmọ̀lẹ̀ kìtáàbù wa sunnah àwọn eléyìí wọ́n wá sọ ilmu tawhid wọ́n sọ di ilmu kalami sirf ìmọ̀ ọ̀rọ̀ lásán tí ó bá sì yé wọ tó bá ní wọn kàn parọ́ ni òbúrò yẹléwò bóyá onítìrà yìí tó bá sì ní kọ ọ̀rá tírà kan Ghidha'ul Wildan bóyá ti gbókọ rẹ̀ rí Ghidha'ul Wildan oúnjẹ àwọn ọmọ wẹ́wẹ́ ìtumọ̀ rẹ̀ nu so tírà tawhidi ni wọ́n ń pè é ẹ̀ka wò kẹ́ ẹ̀ rí qala Allah wa qala ń bẹ̀ nínú àwọn tíra tó jẹ́ fundamental books tí wọ́n kà ń pa tawhid nìyẹn tọ́ ẹ̀tún wo tíra míì wọ́n ń kó ní kíni Ummul Barahin eléyìí túmọ̀ sí kíni ìyá àwọn àwíjàre ìyá àwọn àwíjàre ọ̀rọ̀ tíra yẹn tíra tawhid náà wọ́n pè ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ dé parí ẹ ní ìyá àwọn àwíjàre ọ̀rọ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ tá a sọ tó ti pé alájàngbìlà yọ panumọ́ fẹ́m onírìn kankan mú wa mọ́ kí wọ́n á ní túmọ̀ rẹ̀ ìyẹn ni pọ́pọ́lọ́ ike ọpọlọ làwọn ò fi pààyè lẹ́nu mọ́ pàtó ìdí mi tòtí lọ wo ọ̀gá àgbà àtìrà yẹn ọ̀nà ni wọ́n ń pè kí ni jawharat gbogbo ẹ̀ ní rí kọ́lọ̀ lọ́wọ́ ẹ̀ ní rí kọ́lọ̀ rọ̀ṣọ́lù wò bẹ́ẹ̀ gbogbo ntẹ́kẹ̀rí bẹ ní àríyànjiyàn àríyànjiyàn tí ẹyin ló tinú ló tinú adìẹ jáde ni àbádìẹ ló tinú ẹyin jáde. sọ ẹnìkan á sọ pé ẹyin ló tinú jáde ìdí ni pé ẹyin ẹ máa sọ àwọn adìẹ yẹn ẹ rí i pé wọn máa ẹnìkan ní ah yes but eh, àtinú ẹyin náà ládìẹ tún ti jáde náà torí pé tá a bá tún fi adìẹ lẹ̀ tó sàbà lórí ẹyin yẹn ẹ kí ni ó jáde ń bẹ adìẹ náà ló tún jáde ń bẹ tó ní wọn adi pé tọ ṣé omi ni wọ́tà ni àbí wọ́tà lómi so eléyìí ni kẹta máa ṣe nísìnyí tí bá bì wọlé rè mélòó ni Ọlọ́run tó ń sìn bó láti dáhùn ẹyọ kan ṣoṣo ni bó ló ṣe mà bẹ́ẹ̀. bó la ti mọ̀ bẹ́ẹ̀ jẹ̀mọ́ kílẹ̀ rí ta ní lórí pé ọlọ́run ọba ọ̀kan ni kílẹ̀ ọlọ́run sọ qul ahad sọ fún wa ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi sallam ọlọ́run ọba wa ń kọ́ ọ̀kan ni ẹ dàkùn sẹ́nìkan bẹ́ẹ̀ nu ńgbà tó bá gbọ́ báyìí yóò tún máa ṣe èméjì ọmọ ṣé ẹnìkan bẹ tí ó tún máa jàjàgbìlà ikú òun ti gbà sọ́wà kò sí àwọn wa sọ pé irú ká máa mú àyà wá yẹn wọn ní tẹ́ ẹ máa ń bá àwọn èèyàn lásán tí ò sílàkà hmm, àwọn ò pé lọ títí ilẹ̀ lè máa mú àyà wá báwọn ṣe ń ronú nù àwọn ulama ul kalam wọn á sọ pé inna Allaha ta'ala wahid báwọn ṣe kúrò Allahu táwa mú wá tá a ti títí mí hmm, hmm àwọn sọ pé inna Allaha ta'ala wahid pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run walau lam yakun wahidan lakana muta'addidan tí ó bá jọ kan kò bá pọ̀ <laughs> walau kana muta'addidan lama wujidatil makhluqat tó bá ti pọ̀ àwọn ẹ̀dá ìbá ti sí. nítorí pé tí wọ́n bá tí tọ́ bá pọ̀ àwọn ẹ̀dá ìbá ti sikí lọ́fà nítorí pé qad yasha'u ilahun wujudal makhluqati wala yuridul akharu dhalik ọ̀kan nínú àwọn ọlọ́run yẹn lè fẹ́ kẹ́dọ̀ wà kọ́lọ̀ mi ò sì máa fẹ́ kí wọ́n wà. wa muraduhuma la yasbutani wa la yantafiyani. ntí èkíní kejì wọn sì ń kò náà méjèèjì ò sì náà tó yé wa kò kí wọ́n bẹ kí má sì tó lè náà ọ̀dà kò sì kí tẹnìkan tí ń fẹ́ kẹ́dọ̀ ọbẹ̀ kọ́rọ̀ tí ẹnìkan ṣẹ tí ń ọmọ kí tí ọmọ torí tó bá ti dì kan ọ̀kẹ́ ẹ wo gbogbo ọ̀rọ̀ yẹn wá ní وقد وجدت المخلوقات دل ذلك على أن الله واحد nígbà tá a ti wá rí táwọn ẹ̀dá ń bẹ àtẹ̀gbẹ́ ńkọ́ ọlọ́wọ́ bọ̀ tán ẹ wo gbogbo ọ̀rọ̀ méje oríṣi wàhálà kọ́wé táwọn bùkátà rẹ̀ àwọn bùkátà rẹ̀ darí tó bẹ́ẹ̀ làwọn ọmọ kó wàhálà kalẹ̀ tí wọ́n mọ kó wàhálà kalẹ̀ ló kọ pé eléyìí ló lè mú káwọn aláìgbàgbọ́ gbàgbọ́ wàhálà lọ dálẹ̀ turu ẹ̀ náà ṣe ń pè wọ́n ní kíni ulama'ul kalam ilé ìjà àwọn sábàbí àwọn tó wá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n pè inú wọn ni wọ́n pè ní asha'ira asha'ira àwọn asha'ari tí wọ́n tẹ̀lé tani abul hasan al-ash'ari abul al-ash'ari nínú wọn ni kullabiya nínú wọn ni maturidiya. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmì èyí tó wọ́pọ̀ ní nàìjíríà ń bì làwọn ta ni àṣàìrà nínú wọn ni brelawiya náà tó wà ní India Pakistan nkankan tọ wọn bí imaamu Shafi'i rahimahullahu ta'ala léèrè nípa kí ló yẹ ká ṣe fún ruwan ṣé ká pọ́n wọn lé ní àbí ká kàn wọn lábùkù wọn ni a ليصفق عليهم السفهاء ويصرخ وراءهم الصبيان awa idu afi pa wọn lójú yẹn tẹ bá lágbára nu olùkẹ́ máa lọ tọ́jà o ẹ pé awa idu afi pa wọn lójú awa táwọn sáàrin jà awa wa wọn ọmọ tètè kí wọn mọyàn fi gbẹfẹ wọn máa lu agolo tẹ̀lé wọn lẹ́yìn wọn máa lu agolo tẹ̀lé wọn lẹ́yìn tọ. So, eléyìí ló mú kí ìmáàmù Ṣáfi'í ó sọ pé nípa pé kí ni ibo láti máa ródodo sábà fẹ́ sọ̀rọ̀ nípa Ọlọ́run ibo láti máa ródodo sábà fẹ́ sọ̀rọ̀ nípa tó jẹ́wọ́ Ọlọ́run lórí wa ká padà sí di kini alùpùpù al-kitabu wa sunnah. ìlọ́mú ìmáàmù Ṣáfi'í sọ pé kó ulumi siwal mi mashghalatun illa al-hadith wa illa al-fiqhu fi العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين wọ́n ní gbogbo ọmọ pátá tó bá ti yẹ ní alkitabu wa sunna yẹn kí tó máa ń wádìí nípa tawhid ọ̀fẹ́ mọ̀ nǹkan lọ tí ìbá ti pé kitabu àti sunna nínú ti lọ wá wọn kàn bá sùpọ̀ ara rẹ jẹ àmọ́ tó bá pé nu wa sunna lọ́ba ti wá ọ̀n lọ sídìí òdodo nìyẹn wọ́n ní ìmọ̀ táwọn tara rẹ̀ wá bọ́lọ̀ ti ṣe rí bíròyìn rẹ̀ ti ṣe jẹ́ àti pé kí ni sí ọlọ́run kí lẹ̀ tọ́ ọlọ́run lórí àwọ̀ ẹ̀dá tá a sì gbọ́dọ̀ mú ṣẹ òun náà níbi tá a bá ti rí hadathana hadathana sẹ́wọ̀n kí bá di ti sinmi wá nù hadathana fulan qala akhbarana fulan an fulan títí dọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam imaamu shafi'i ni gbogbo tó bá ti yẹ lórí eléyìí o waswasu shayatin ìròyìn ìròyìn tẹ̀sùn máa sọ sí yẹn lọ́kàn torí di eléyìí báyìí ọlọ́wọ́n bá ọwọ́ aróyìn ara rẹ̀ kó ń sọ̀rọ̀ àwa gbà pé ń sọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ ní gbogbo ìgbà tó bá fẹ́ àti gba gbogbo ọ̀nà tó bá wù láti sọ̀rọ̀ ọlọ́run sọ wípé wa man asdaqu minallahi haditha ta lẹni tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ tani sọ́wà kò sí. ìtumọ̀ ayé àyè ni pé ayé la kò sí ẹnìkan tọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo tó ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. eléyẹn wọ́n ń pè ní kíni istifhamun inkari istifhamun inkari ìbéèrè kíkọ̀ nǹkan ni ìbéèrè kíkọ̀ nǹkan ni yẹn pé tábà fẹ́ túmọ̀ rẹ̀ àní pé ta lẹni tọrọ rẹ̀ jẹ́ òdodo tó ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ á sọ pé kò sí ẹnìkan tọrọ rẹ̀ jẹ́ òdodo tó ju kíni ọ̀rọ̀ ọlọ́run ọba lọ kí ni ọlọ́run ọba fi rinlẹ̀ fúnra rẹ̀ haditha ó fi ọ̀rọ̀ sísọ rinlẹ̀ fúnra rẹ̀ olóṣìmọ̀ra rẹ̀ ju gbogbo ẹlòmíì lọ. ó lóun sọ̀rọ̀ ó tún wáá fi nǹkan kan rinlẹ̀ fọ́rọ̀ rẹ̀ ó rẹ̀ pẹ̀lú pé kíni olódodo jù òun ni kíni òdodo jù tọ́ àárín nǹkan méjì mú bí bí ọlọ́run bá wa ń kọ́ a máa sọ̀rọ̀ a sì tún máa ìròyìn kíni ìròyìn ọ̀rọ̀ ọlọ́run bá wa ńtọ́ jẹ́ òdodo jù ọ̀dà tẹ́bàtì wá rí àyà kan nínú alukur'an àyà nínú alukur'an yẹn lápèjúwe ọ̀tàkù sáyẹ̀nsì tẹ́ ẹ̀ mọ̀ kí lẹ́ sọ. náà ẹ sọ pé sáyẹ̀nsì tún ní ìdíkó rìsáàtì sí i wa man asdaqu minallahi haditha kò sí ẹnìkan tọrọ rẹ̀ jẹ́ òdodo ju ọlọ́run ọba lọ. ní ìsìn nínú geography sóòrùn máa ń lọ ibì kankan àbí èlọ ibì kankan sẹ́wọ̀n kò ń dúró ní nínú geography kí ni máa ń lọ tí ń bọ̀ ilẹ̀ ilẹ̀ ń lọ ń bọ̀ àmọ́ òrùn ọ̀lọ́ ibì kankan ọ̀rọ̀ àyà yìí ọlọ́ni wash-shamsu tajri wash-shamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul azizil hakim kí ni jẹ́ tẹ́jìrì fẹ́ntọ́gbèdè lárúbáwá tẹ́jìrì ò ń sáré ọlọ́run ló ń sáré ṣé tí nǹkan bá ń sáré kọ̀fà yìí rẹ̀ lẹ̀ kò kò move ntí ń sáré ò move ò pé kò move kí lẹ́yìn wa máa wí pé we need to make more research <laughs> so torí pé kí ni ọ̀nà báyìí lẹ́fìmọ̀ islamize ẹ̀kọ́ yín ikú wa man asdaqu min Allahi haditha ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ láyé ó lè jó tó lè jẹ́rọ àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí wọ́n fi máa ń ròyìn ọ̀rọ̀ nu ma yahtamilu sidq ma yahtamilu sidqa aw al-kadhiba li nítorí pé tá a nìkan ó lè jẹ́rọ ó lè jó dodo ìnà ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́hùn ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa tó lè jẹ́rọ ó lè jẹ́ rọ ẹni pé ọ̀rọ̀ tó bá ti tọ̀dọ̀ ọlọ́run wa ó nídìí láti yiri rẹ wò ìwọ ọlọ́kàn bẹ́ẹ̀ lọ́n kó fún ọ mọ̀ kí nǹkan yẹn ó fi yí ọ màkà máa tán rẹ ni jẹ ibi ẹ sáyẹnsì ti prove kí ni ẹ rọm orí sáyẹnsì náà dáa bẹ́ẹ̀ ni kí ni yà wàá gbé bẹ́ẹ̀ ni torí pé àwọn bá sọ̀rọ̀ Paul àti Dinka àti John àti Manuel kan wọ́n á sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ títa lọ́gbà wọlé jẹ̀mọ́ torí tí èèyàn bá gba wọlé ọlọ́mọ ti wá kèfèrí ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́mọ mọ̀ wá àbí ọ̀mọ̀ wá ẹ dákun kí làwa ti mọ̀ kí làwa ti mọ̀ wọ́n máa wùtí tún mi nàlẹ́ ọlọ́run ní gbogbo nta fún yín ní pínpín báyìí torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí pé yìí pé àwa à ń ní invention invention kí ni túmọ̀ invention tó lánàá ọmọ lónìí ṣùgbọ́n gbogbo tí wọ́n invent yẹn ṣe tuntun níwájú ọlọ́run naam ta ló fi mọ̀ Allah so nítorí di eléyìí ló fi jẹ́ pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí nígbà tó bá mú nǹkan tí ìwọ sọ pé ọwọ́ àánú Kùránì bá pé prove it wrong ó gbé panuma science prove it wrong ló fi jẹ́ pé alhamdulillah ẹ̀dúpẹ́ sí wa mùsùlùmí Islam yìí nínú òdodo tó wà ń bẹ̀ òun la dájọ́ lórí gbogbo tẹ́ bá ṣe kò sí nǹkan kan náà tá à ń lórí Islam tó yà kí sáyẹ́nsì lọ́sẹ̀ wàá gbé wá ni àwọn aṣọ pé tọ̀ Kùránì sọ pé all sọmọ pé wọ́n ló dúpẹ́ fọlọ́ kí aládùúpẹ́ <laughs> o ike adúpẹ́ sáyẹ́nsì tẹ̀ prove orí sáyẹ́nsì náà dá nítorí pé ọ̀rọ̀ náà lélẹ́yìí. ẹ̀hẹ́n ńgbà tí ọba tí gbé mi wá tán ni alukurani sọ pé kò o kíákíá ń bẹ̀ ló sọ pé rabbi zidni ilma rabbi zidni ilma allahumma allimni ma jahilt allahumma allimni ma jahilt wọ́n lọ́wọ́ bá ń tí ma fi ma mi ọlọ́wọ́ bó sì fi mọ́ ti tàkà bára tó tàjà bára tó wọra rẹ̀ pé ké sáyẹ́nsì ló ń fi sọ̀rọ̀ ọ̀hán sọ pé kíní kan à ọlọ́mọ sí alọ́ náà ìyàtọ̀ ẹ̀sìn Islam pẹ̀lú nǹkan mi tó káwọn míì tí wọ́n máa tẹ bá lọ ṣèwádìí tẹ ṣe wàhálà tẹ fẹ́ kú ẹ̀ tí ẹ̀ gbọ́dọ̀ pé rìsọ́ọ̀tù hàn sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni ní middle age bẹ́ẹ̀ ni tóbi jẹ́ pé tẹ bá gbé rìsọ́ọ̀tù yìí hàn chọ́ọ̀chì wọ́n pa yín ni àbẹ́yìn ọ̀kà nípa kíníkan Galileo àbẹ́nìkan ẹ̀hẹ́n kí ni wọ́n fojú ẹ̀ rí ẹ̀hẹ́n àmì ẹmọ ẹnìkan wá bẹ́ẹ̀ tọ́jú pé ìsìláàmù náà fi mu rẹ̀ dánrin nítorí pé wàá lọ ṣe rìsáàcì rẹ̀ kó sí ìsìláàmù tún ẹ̀ńkọ́rẹ́jì rìsáàcì ọ ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ rìsáàcì torí gbogbo ń tọ́ ọ̀bà rí pátápátá gbá ò lè rí nǹkan kan tó ń tọ́ wà nù tí wọ́n bá lè prove rẹ̀ right ó dùpẹ́ fọlọ́ àbó ní dùpẹ́ fọlọ́ wa wọ́n ń al العلمي في القرآن. fi العلمي في القرآن. ijaz القرآن في fi al-Qur'an ọ̀nà tí al-Qur'an fi tọ́gbà kó sáyẹ́nsì lágara ọ̀nà tí al-Qur'an gbà kó sáyẹ́nsì ní kíni agara kíni tó ma pé nǹkan kó yẹn lágara ìyẹn ni pé ntí wo ò lè ṣe gbogbo research research wọn á research mi fún more than hundred years nígbà tí bá rí result wọn á káyà fún wọn pé ẹ bá ti gbọ́ lọ́ngbọ́n ti pẹ́ àbí òye wa ṣùgbọ́n àǹfààní wà ń bẹ̀ náà àǹfààní wà nù àwọn research yẹn torí pé ẹni tó research tó dédé result tó padà wá rí i pé ó wà nù alukur'an sọ̀rọ̀ kí mani rẹ̀ ó lékún sí àbí ò ní lékún sí yóò lékún sí ẹni tí ó sì jẹ́ mùsùlùmí tó bá rí irú result bẹ́ẹ̀ kí ah wọ́n wí bẹ́ẹ̀ nù alukur'an bẹ́ẹ̀ ni ah eléyìí ò lè jọrọ ẹlòmíì jọrọ tani lọ Allah torí ẹ̀ kí ni wọ́n fi wọ Islam yọ wípé òun fẹ́ gba Islam ashhadu an la ilaha illallah irú rẹ̀ ti ṣẹlẹ̀ pípọ̀ lọ́pọ̀lọpọ̀ látàrí tí wọ́n rí náà alukur'an àti sunna táwọn náà research result tí wọ́n rí wọ́n rí bá ti tọ́ka sí more than one thousand four hundred years ago wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni torí pé inú táàtù máa sọ ni pé níbo la anabi wa ti sẹ̀mínárì inú sahara tani sáyẹ́ntìsì tó bá wa gbé náà rí tani kò sí tontoro ẹ̀ bá gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí tó sì jẹ́ pé ọlọ́run bá ní kó rí irú rìsọ́ọ̀tì yẹn ọkọ̀ ọ̀yẹ́ kó ṣe islam àbí ọ̀yẹ́ ọ̀yẹ́ kó ṣe islam torí jẹ́ eléyìí wa man asdaqu minallahi haditha torí ẹ̀ ló fi jẹ́ pé nínú kútùbà anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú tó wá nínú kútùbà tó lḥájà ìtànàbí máa ń ṣe ní ìgbà tó máa fẹ́ ṣe ìgbéyàwó láàrin èèyàn méjì anabi máa ń sọ pé inna alhamdulilah nahmaduhu wa nasta'inuhu títí dé parí nínú rẹ̀ anabi máa ń sọ pé inna asdaqal hadithi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam anabi ni inna asdaqal hadith dájúdájú ọ̀rọ̀ tó dúdúdújì ó náà ní kíni kitabullah tìrọ̀ ọ̀lọ́ ọlọ́run náà sọ wa man asdaqu min allahi haditha talẹni tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo jù tó ju Ọlọ́run ọba lọ kò sí ibi ládùúró sí lónìí Ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kódà kùn jọ̀wọ́ kó sí wa lọ́kàn nínú àwọn tí máa fi rinlẹ̀ fọlọ nítorí wọn bá fi rinlẹ̀ fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fi rinlẹ̀ fúnra rẹ̀ láì jẹ́ pé àmọ́ yìí túmọ̀ rẹ̀ padà àbá máa lé ìtumọ̀ rẹ̀ jìnnà sọ́lọ̀ àbá máa ti àpèjúwe àbí àkàwé rẹ̀ lé ìtòsíkọ́ ọlọ́wọ́n bá kò fi mà wá ọlọ́wọ́n bá kó sí wa lọ́kàn nínú ẹni tí ó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tí má ní ìrọsùn máa lékún sí látàrí bí sẹ́mi mà nípa àròyìn ọlọ́run ọlọ́wọ́n bá kó sí wa lọ́kàn nínú ẹni tó so pé yóò máa gbìyànjú lóru àti lọ́sàn-án rẹ̀ láti tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka

ẹ̀jẹ̀ ti dá àmọ́ mi bí yẹ́lò yẹ́lò ó ń jáde fún un ǹjẹ́ ṣé yóò ti dúró omi yẹ́lò tó ń jáde yìí báyìí yóò parun kékeré ni àbí yóò lọ wẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní kírun rẹ̀ alhamdulilayi tó bá ṣẹlẹ̀ yìí pé lẹ́yìn ìgbà tí nífàsì ti kógójì ọjọ́ tètè ń rẹ́jẹ̀ ẹ̀yìn ogójì ọjọ́ ilẹ̀ dúró tó wá bẹ̀rẹ̀ sí ní rí omi yẹ́lò awẹ̀ awa ka omi yẹ́lò yẹn kún istihaba pàápàá jùlọ tó bá ti kó omi yẹ́lò yẹn ó tún ní bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ nínú àmọ́ tí o bá ní bí ẹ̀jẹ̀ nínú yóò tún kà kún bí istihaba náà ni tó bá ti lẹ́yìn ogójì ọjọ́ ni ṣùgbọ́n tí o bá ti kó ogójì ọjọ́ ni tó fi di kó ń romi yẹ́lò yẹn ẹ̀jẹ̀ ọ̀wá ma omi yẹ́lò ló ń wá á sì máa ka omi yẹ́lò yẹn náà fún ara nípa títí tó fi pé ogójì ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ yìí yọ̀lọ̀ wẹ̀ yọ̀ bẹ̀rẹ̀ sí ni kírun gbogbo tó bá tún wá wá lẹ́yìn rẹ̀ tí àmì pé ẹ̀jẹ̀ ti dá tán kà fún àlẹ́ kóòtù tó yẹ bí o ìwà kan bá wíyẹn gba ìmáà ní lásìrà so ìmáà ní fún lásìrà náà bá wà ṣe náà bá wọn ṣe àtàyà so nínú bá kú lọ́ọ̀ṣì àtàyà kẹ ní ibi tí àtàwọn àgbo èèyàn bá ìmáàmù lórí rákà ti gbẹ̀yìn ìmáàmù wá jókòó fún àtàyà ti gbẹ̀yìn ó sì dájú pé rákà kan ṣoṣo lèèyàn bá a sì mọ̀ pé àtáyà ti gbẹ̀yìn wọ́n á máa ṣe máa gùn kí làwọn máa wí a sì mọ̀ pé àwa ń ti wá rákà kan náà la bá ǹjẹ́ wí ọ̀nà ìpínlẹ̀ bá ti ṣe àtáyà yín débi ashhadu an la ilaha illallah wa muhammadan abduhu wa rasuluhu ó ó ti tó tílẹ̀ máa bá dìde àti tílẹ̀ máa bá sálámà ẹ̀yìn ó dìde ẹ̀ máa bá àrùn yìí lọ. alhamdulilayi wọ́n ṣe béèrè ìpín ǹjẹ́ islam wa fàyè gbà wá nígbà kan bí láti sẹ́yìn àbí ó fàyè gbà wá láti ṣe bẹ́ẹ̀ alhamdulilayi tó bá ṣe pé obìnrin kan lóyún oyún yìí wọ́n á yọ lẹ́nu débi kó a rí méjì nínú àwọn medical doctor tó ń jẹ́ mùsùlùmí tá a lè fọkàn tán tó ń give report yìí pé tí wọn bá mú oyún yìí kúrò lára rẹ̀ kó lè bá bẹ́ẹ̀ lọ. tọ kò burú nínú òfin ẹ̀sìn Islam ipe kí wọ́n ṣẹ́ oyún yìí nígbà náà àbí òye wa kí ló fà á nítorí wípé ká oyún yẹn nù ìnira ni ká wá fi obìnrin yìí lẹ̀ látàrí àìdóyúnù ó kú ìnira ńlá ni islam wọn gbà kásẹ̀ tó nínira kékeré nítorí àtìlébà sọ́ra fún èyí tó nínira tó tóbi. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ẹ̀mí ní ń bẹ lára àyà yìí tó lóyún. àwọn aràn kan akọ́mọ tí wọ́n lóyún rẹ̀ náà jẹ́ kí ni kọjá bẹ̀ mí. ìsẹ̀mí ẹnìkan nínú àwọn ti dájú tẹnìkejì kò tí ì dájú títa lọ dájú títa ni ò tí ì dájú òfin ṣẹ̀rí àwọn ti dànù àfi nítorí nǹkan tó nà dájú bì a sì yí pé ọmọ tí ìdájú saka pàápàá jùlọ tó bá ṣe yí pé ọbọ sí oyún tó kóṣù mẹ́ta ọbọ sí oyún tó kóṣù mẹ́ta tó bá tó akọjọ oṣù mẹ́ta ẹ àwọn dókítà yẹn fọwọ́ síwèé níwèé tó pọ̀ torí kéńgbà yẹn ẹ̀mí kan wọ́n fẹ́ gbà wọ́n á sáfà tẹnu rẹ̀ ó gbà kíkẹ́ ẹ pa àbí òye wa tí kò sọ́nà kẹtẹ fi lè yọ ọmọ náà láàyè. àbí òye wa ọgbọ́n tẹ̀yìn ọmọ dànù tí ò sọ́nà kẹtẹ́ fi lé tí ní kú ké ókè á try orí á try yẹn ilẹ̀ yóò gbé sí i ọmọ kú o kọ́mọ náà ó ti jáde láàyè o nígbà tó ọmọ bá jáde ló kú pé ọlọ àbí òye wa a gbìyànjú but eh, ẹ̀yin náà tẹ́ ẹ̀ máa sọ we try but mm. wọ́n ọlọ́run bá kọ́ má jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ o béèrè yẹn bá yẹn lẹ́rù ọlọ́run kó ṣàánú wa wọ́n ní ọmọbìnrin kan ni ó ní bàbá rẹ̀ tú láti bá sùn so ọmọ yìí sì ti lóyún fún bàbá rẹ̀ wọ́n ní kí ni mọ̀ràn tá a lè fúnru rẹ̀ ah ọlọ́run wa o alhamdulilayi. irú bàbá báyìí. tọ́ ẹ̀yin náà ti ẹ̀sìn ẹ̀sìn makabaru tí ó wà ní irú bàbá báyìí bàbá burúkú ni ọ̀daràn burúkú sì tù. subhanallah al-azim kò síbi yẹn ti lè ya ọ̀kúnkúndùn obìnrin tí ara rẹ̀ ọ̀ máa wá lé sọ́mà rẹ̀ àyàfi kọjá pọ́pọ́lọ rẹ̀ ti dàrú ọlọ́nkọ́ má dọ̀pọ̀lọ wa rú. subhanallah ó burú kọ́dà kò dùn gbọ́. bóyá ìyá ọmọ náà sì ń bẹ o tọ́jú ìyàwó rẹ̀ ìyá àrùn sí ọ ọmọ ló wù ọ́ lẹ́yìn náà islam gbà kó fẹ́ àwọn méjì ọgbà kó fẹ́ àwọn mẹ́ta ọgbà kó fẹ́ àwọn mẹ́rin ọmọ rẹ̀ subhanallah yàtọ̀ sí bọ́lá sọ pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má ṣe súnmọ́ zina ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni tẹ́lẹ̀ ìwà peléke torí pé zina ghaliban wọ́n á máa ṣe. pẹ̀lú ẹni tírú rẹ̀ máa ń wùyàn ni ojúṣe rí àsọ rẹ̀ nítorí wọn ní òkè abẹ́rẹ́ bọ́nú abẹ́ rẹ̀ máa ń bá abálòpọ̀ àmọ́ eléyìí bàbá tó rí rẹ̀ ti dorí ẹni rẹ̀ ló tún lọ ọ̀ràn rẹ̀ ẹ wo nísìnyí kẹ́ kíìsì ọmọ yín àti kẹ́ kíìsì ìyàwó yín àti kẹ́ kíìsì ìyá yín gbogbo ẹni túmọ̀ àbí òní túmọ̀ màtó kíìsì ọmọ rẹ bìnrin ṣé wọn lò kíìsì rẹ nítorí pé ọlọ́ọ̀bù ẹ ni àbò kíìsì rẹ nítorí pé òǹpìtì rẹ ṣé bọ́n sànù rẹ ni àánú nù bẹ́ẹ̀ ìgbà tó kíìsì ìyá rẹ ṣé kí kíìsì pé ọlọ́ọ̀bù ìyá rẹ ni àbí kíkìtì pé ọ̀ fẹ́ láti ráàánú ìyá rẹ̀ tọ́ tó bá ti kìtì ìyàwó rẹ̀ kọ́nà bó bá lọ ń sànú rẹ̀ ẹ̀ abẹ́ kẹ́ni àbí bẹ́ẹ̀ kọ́ ni sotori pé bọ́lá wọn bá ṣe tu àwọn nǹkan yẹn nínú àdámọ́ mi ìyanu síwájú kó tó di kọ́kọ́ kodò yorùbá bọ̀ dáràn báyìí kí wọ́n á tábẹ́ sọ fún ni kò sí ọlọ́run lẹ́sẹ̀ tó pọ̀ tó bá ti pé bí tí wọ́n ti ń lò òfin ṣẹ̀ríà ni ó yẹ kó gbéra rẹ̀ lọ nítorí kí wọ́n lè bá àfọ́mọ́ ẹ ti mọ̀ pé kò sáfọ̀mọ́ fún ilé ìdú kí wọ́n sọ ló kó pa lọ àbí òye wa kí wọ́n sọ ló kó kó fi kú irú rẹ̀ ò ní sẹ́kù mọ́dékò pé ó tún ríru rẹ̀ yóò fẹ́ ṣe jọ́ mi ẹlẹ́ẹ̀kejì ó ní pé irú ọmọbìnrin tó wá lóyún yìí kí láà ọ̀gbọ́dọ̀ sẹ́yìn yẹn o sì gbọ́dọ̀ dánù o àbí òye wa torí pé ẹ̀ṣẹ̀ kan ti ṣẹ̀ náà bọ́ba yẹ pé bàbá rẹ rẹ́pù ẹ̀ lódodo ni o torí kó lè jẹ́ kó náà gbà fún bàbá rẹ o tó bá kí bàbá rẹ rẹ́pù ẹ̀ lódodo sẹ́mi pẹ́sẹ̀ mọ́ lọ́nà kan ọ̀dà àyè wá fẹsẹ̀ fi pẹ́sẹ̀ rẹ zina yẹsẹ̀ ni pààyàn. ẹ̀ṣẹ̀ ńlá ni o kò sẹ́ni tí ó ní nítorí kí lè bá a mú ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ẹ fẹ́ fìtọ̀ fífọ̀ gbẹ́ nìyẹn ẹ̀gbin náà ní méjèèjì tọ́jú oyún rẹ ọlọ́run bójú dáadáa agbóhùn agbóhùn ọmọ bi tán máa jẹ́ pé àbúrò rẹ ló bí òun ọmọ rẹ irú rẹ̀ wà nù fíkìú àbí òye wa ìpín lágbájá kú obìnrin kan kú ọfọmọ kan lẹ tó tún jábúrò rẹ̀ eléyìí ń bẹ nù kàtí ìmọ̀ amúkẹ́ni tí wọ́n á kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó mọ́pọ̀lọ́ rẹ̀ gbóná díẹ̀ bóòlù ti jọ́ ọmọ rẹ̀ tó tún jábúrò rẹ̀ èèyàn á sọ pé ẹ bíi kí bàbá eléyìí jẹ́ ti máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn màjúsí àwọn tí ń bọ iná àwọn kèfèrí eléyìí ọ̀jẹ̀ nǹkan bàbàrà lọ́dọ̀ tiwọn. torí rẹ̀ bàbá aró eléyìí bàbá ọ̀daràn yìí fi hishabahum minal majus àfijọ́ ń bẹ láàrin rẹ̀ àtàwọn màjúsí ọ̀rẹ́ ní farajọ́ nù mùsùlùmí àfà àfinú àwọn màjúsí ọlọ́sàánù wa. àmọ́ ń bọ̀ maaleykum salaam irú ọmọ yìí báyìí ní ìsìn kọ́tọ́jú oyún ẹ̀ kò fi bì tọ́ba bímọ aníkín lọ́mọ ń jẹ́ ọmọ ní àbúrò sì tún ní ọmọ nítorí kun rẹ̀ ló ti jáde àbúrò rẹ̀ nítorí pé bàbá rẹ̀ náà ni bàbá tiẹ̀ náà ṣe àbẹ́yìn fẹ́ wá bàbá mi fún ni ẹ̀ ń ṣe á tọ́ ilé ìjẹba àrùn tọ́ba wa kú àkọ́kọ́ ọmọ yẹn ìyá ló ní kò ní bàbá sọ pé bàbá yẹn zìnnà náà ló kú ṣe tẹ́lẹ̀ náà. so ọmọ yẹn ó jogún ìyá rẹ, kò ní bàbá tí ó jogún torí zina yẹn a máa pe ọmọ rẹ̀ ní àbúrò rẹ̀ náà sùn ṣùgbọ́n o ó lè má jẹ́ kó rèpù ẹ̀ ó lè jẹ́ pé bàbá wọlé ni lọ́ba bá ọmọ rẹ̀ tó sùn sórí bẹ́ẹ̀dì ya rẹ̀ Tọ, obìnrin sì ti mú bàbá bàbá sì ti mọ̀ yín láti bí ogún ọdún tó ti fẹ́ yàwó òun ẹnìkan yẹn sùn lórí ibùsùn rẹ̀ kọlu ìyàwó re lórúkọ pé ìyàwó ni lọ́ba dọ́mọ rẹ eléyìí wọ́n pè ní nìkáàhù ṣubaha nìkáàhù ṣubaha ìbómi lòpọ̀ tó níṣojú nú ànítorí rẹ̀ re àfún bàbá yẹn kó ṣe na o yẹn bá bímọ ọmọ ni àbúrò rẹ sì ọmọ yẹn ajogun ìyá rẹ̀ atujogun bàbá rẹ̀ sẹ̀rí yàtọ̀ abẹ́rẹ́ yàtọ̀ sẹ̀rí yàtọ̀ yàtọ̀ tó wà láàrin wọn. lẹ́yìn rẹ̀ inú àwọn nǹkan tó tún yẹ ká mọ̀ ọ ni pé sẹ́rí tíyẹn bá ń kẹ́kọ̀ọ́ tí máa ń lajú wọ́n ní afọ́gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kì í tẹ́ bọ̀rọ̀ ṣùgbọ́n ká máa jọ́ kama máa yẹ̀ wò kó tó di pa sọ àṣà alásàdà sà wà. nítorí ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ni pé ìmọ̀tá ń kẹ́kọ̀ọ́ òyìnbó à ń tún mú àṣà òyìnbó àdámọ́ lórí pé a fẹ́ sàǹfààní tí ń bẹ lọ́dọ̀ òyìnbó lásán àṣà rẹ̀ dá kò dá à ń tún gbà má tiwa olóńbí ọ̀pọ̀lọpọ̀ irú bàjẹ́ báyìí irú àwọn bàbá bàbá yẹn àwọn bàbá mi jẹ́ kúròkù lásán ọmọ àtàbùrúkú lẹ́lòmíì tí yẹ kò ti lajú òfò tó yẹ pé ẹlẹ́sìn gan wà wọ ọmọ rẹ̀ kò ní fífún yóò ní àwọn tí wọn wọ́ títì ni so ẹni tí rẹ̀ ń gbálẹ̀ ẹ nísìn ẹ̀rọ fọ́kún gbogbo ju títì lónìí ń wọ ẹnìkan gbogbo rẹ̀ ń kàn ni nítorí wọn pé bob guy kan ah, ọlọ adúpẹ́ fọlọ tí kọkọlọ tí wọ́n dorí kodò báyìí ni wọ́n tún ápò tójú ọ̀bá rọ̀ tọ̀ ní gbogbo ọ̀dọ̀ tọ̀ wọ́n ní ẹni tí ò bá ti máa ṣe wèrè àwọn olè fọ́ọ̀mù àwọn fún un látàrí bóyá wọ́n kàwé wọ́n tún wá mú àṣà òyìnbó kọ́sítọ́ọ̀mù wọ́n tún fẹ́ sọ tiwọn náà ẹ rí i pé lu kọ́sítọ́ọ̀mù òyìnbó ní ìsìn kò é sìn ká bàbàrà o bàbá bọ́mọ rẹ̀ sùn kò é sìn ká bàbàrà ní ìsìn lọ́dọ̀ tiwọn ó wù ó ni so ẹ sùn máa rí nínú ẹ ike human rights human rights tí wọ́n ń kígbe ọ dájú pé ọbẹ̀ ẹnu tí wọ́n ti dìfẹ́ǹdì náà yìí pé kò burú kí bàbá ọbọ̀ máa sùn kò burú kọ́ ọmọ ọba yà sùn torí human right wọn animal right lásán ni kí burú nu kọ́jẹ́ pé ewúrẹ́ tó bímọ kalẹ̀ lọ́mọ rẹ̀ náà tún padà gùn lọ́la tó burú kò burú lọ́dọ̀ animal right náà ń pè wá náà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin obìnrin náà tún sọ́ra ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́rí tí obìnrin bá ti di pé ó wà lé ọkọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọ̀dààmú fáwọn ọkọ tó fẹ́ wọn mọ́ bíi ọkùnrin tí bẹ́ẹ̀ ń ta tí ń lérò kó ń lọ yẹ kó wọ́n fẹ́ ọlọ́mọ tàwọn ìyàwó abẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mùsíbà ti ń bẹ fún wọn ní ti bá ra abó fún kò nílò tẹ́ bá ra bàtà tó dáa fún kò nílò tẹ́ bá ra aṣọ bẹ́ẹ̀dì tó dáa fún kò ní tẹ́ ẹ kí ni ìtumọ̀ rẹ̀ ìrètí kẹ́ ẹ kú kó lè bá a lò fọ́kùn mi ìrètí kẹ́ ẹ kú kó lè bá àwọn bàtà fọ́kùn mi ìrètí kẹ́ ẹ kú kó lè bá àti aṣọ bẹ́ẹ̀dì yẹn fọ́kùn mi àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ kọ́kọ́ rẹ̀ ra aṣọ bẹ́ẹ̀dì fún ọ̀tẹ́ kí ni ìtumọ̀ kọ́kọ́ rẹ̀ ra ago fún ọ̀ló ṣé mo fẹ́ rí lára rẹ ni wọn ò ní lò wọn kékeré ni tàá ni a máa soge fún kókóró nígbà tí àwọn ọmọ àwọn ọmọbìnrin tí wọ́n wá bí kalẹ̀ láwọn ọmọ bàbá wọn wọ́n mọ̀ wá wò pé kó ṣe kí ààrẹ ọmọ ṣe ni o ṣé àwọn náà kúkú máa sọ wọ́n lọ́yẹ káwọn wọ̀ mọ́ láwọn ọmọbìnrin wọn nígbà tó lọ́wọ́ ṣòkòtò tó fún gbogbo ara rẹ̀ dẹ́ndẹ́n láwọn ọmọ tí ò ní sàlùbáríkà yẹn bẹ́ẹ̀ ni kí ni yà yín lẹ́nu ẹ dákun torí tọ́lọ́ sí wọn ọmọ dáyé tí iná rù mọ́ bí ní láàrin sọ́lọ́ọ̀ gbogbo ẹ tó níyàwó nu yín tó bá jáde tó wò tá wò ó rí i pé tó bá fẹ́ padà sílé ọmọ wo inú ilé rẹ ọmọ dìímù ni ọmọ wò pé ta ló wá wà nulẹ̀ náà táwọn ọmọ tí wọn àti àlùbáríkà ni lọ́fẹ́ mú ọmọ káyàwó rẹ fún yìí wọn ní sàlùbáríkà akẹ́kọ̀ọ́ tán torí pé bọ́lá ti dá wọn gangan wọn ti gbé síta wọ́n wọ ṣòkòtò yẹn yá yóò tún fún ara wọn débi pé bígbà tí yẹn fún ròǹbó gbogbo àrò jáde síta kò sí kò sí kò sójú tì má torí kíni sọkọ náà lè wá ń wá bá ń tá òfò tí wọ́n á ti rìn wòwò bẹ́ẹ̀ lọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ tiẹ̀ ẹ̀dá kan ọkọ̀ wo ni tọ́lọ́run tó fẹ́ fọkọ obìnrin ìwọ ní ìsìn ọkùnrin ọ sí obìnrin tó fẹ́ fẹ́ ọfẹ́ rí ní hòhò náà kó tó wù ọ́ ni náà wàláì ọlọ́mọdé lọ́wọ́ dorí kodo tó o bá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ń <laughs> torí pé ẹni tí wọ́n fi obìnrin kọ fẹ́kẹ́ lómi ọgbọ́n robin òun ṣògbọ́n ni wọ́n ti wá ń fẹ́ni tí ń rìn òwò ó dájú pé ìranù làwọn ọmọbìnrin yẹn ń pè àwọn èèyàn lọ díẹ̀ ẹni pé ńgbà tó bá fẹ́ wọlé di mú mọ́ torí àwọn àríkùrì tó ń ti rí lójú títì yẹn tọ̀ nígbà tí ọ̀wá ń wọ̀wọ̀ kú ọ̀wá ju bàbá rẹ bàbá yóò sì lẹ́sìn tàbí òye wa a gan pé màmá kan wọn nígbà tó fura máa ń wọ̀ ó bàbá òsì tún gbé pamọ́ mọ́ pé áà ah, òun gbọ́dọ̀ bọ́ mọ́ sùn òun kan ló lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ la ilaha illallah màmá àti bàbá yìí wá wọ ìjàkadì títí pé kódà bọ́ fẹ́ máa jẹ ara òun lọ́kọ̀ọ̀kan báyìí òun gbà fọmọ àwọn lẹ̀ bàbá ló wọn gbà àná mọ òun lòún sàtàjẹ látàrí ìwọ̀kuwọ̀ tí wọ́n ń wọ̀ yìí náà ni tó fi wá di pé ìyá ó gbára dálẹ̀ yóò mọ sunkún yóò mọ bẹ bàbá yìí pé dákun mọ́ dojú tì mí dákun mọ́ ba ayé mi jẹ́ dákun mọ́ ba tèmi jẹ́ débi pé ìyá ń kọ́ ọmọ kọ́mọ wálé má. sẹ́mi pé wọ̀kúwọ̀ náà ń ti ń ṣe nínú bíba ayé jẹ́ kò kéré o torí délé ló fi jẹ́ pé níbo lẹ́yìn obìnrin lẹ́ẹ̀bà táwọn mọ̀mọ́mọ́mọ́ wá sí àwọn mọ̀mọ́mọ́mọ́ wá tí wọ́n bá wọ yẹ̀rí wọn. wọn á tún rúṣọ wọn wọn á bá rúṣọ wọn wọn á gbàsọ wọn lé lókè tọ nígbà yẹ ojú dúdú nù Islam dé ọkọ wa kíkó obìnrin kó wọ aṣọ kó tàjì gbogbo ara rẹ kó kó gbé ara rẹ pamọ́ kó wá wọ aṣọ rẹ̀ kó wà fọfọf kó lambu lambulambu aṣọ tí ò ní fún lára ẹni mọ bá pa rẹ̀ ti ṣe ma dépò pé mọ bí tan rẹ̀ ṣe rí. aṣọ àpọ́nlé nù jẹ́mà aṣọ tuntun tó bá gbé sí látòkè délẹ̀ yóò bu ara rẹ̀ nù torí pé Aisha radiyallahu anha ó ń bí anabi sallallahu alaihi wasallam lè rọ́ nira anabi tẹ́ ẹ bá lọ sí tẹ́ ẹ bá rí igi méjì igi eléso ni méjèèjì mọ́ngòrò tiwa tá a igi kan wọ́n ti kákákákáká nínú mọ́ngòrò rẹ̀ ọ̀kan wọn ò lọ ká mọ́ngòrò a anabi lè tẹnìkan tí lọ ká mbẹ Aisha ni bẹ́ẹ̀ ló rí láàrin àwọn ìyàwó yín yòó sẹ́mi kó gbogbo tá a bá gbé pamọ́ máa ní ìyá bẹ́ẹ̀ ni ok nísìnyí tẹ́ bá débi tí wọ́n ti ń ta pọ́pọ́ọ̀fù wọ́n gbé kan sínú gíláàsì wọ́n gbé kan sínú tírè gbogbo esin oríṣiríṣi ẹ̀yin méjì wa lọ ẹnìkan ní èyí tí esi ń yẹn ló ẹnìkan lè tó ọ̀rẹ́ ah, ẹ má fi eléyàn lọ ẹ̀mí èyí tó wà nù ẹgbẹ́ eléyìí ò gbóná gbóná ilé mọ́tà fẹ́ fi hàn gbogbo sọ ma gbé pamọ́ yìí máa níyì ó máa níyì yàtọ̀ tí tí wọ́n gbé síta gbangba iná kò sọ ma ìyàwó lọ́ọ́ bá fẹ́ ìyàwó tí ń wọ pátá rìn lọ́ba fẹ́ ẹni pé kò ní tójọ́ méjì mẹ́ta ẹ̀ sùrà yín yóò di pé ń bọ́ọ̀sì ẹnu ara yín torí pé kí ni ọmọ pé kí ni bàbàrà tó fi hàn torí náà ni gbogbo yẹn ti rí tẹ́lẹ̀ gbára torí kò ní níyì mà ìwọ̀kuwọ̀ táwọn obìnrin ń wọ̀ wa kó jẹ́ káwọn obìnrin mùsùlùmí lè yí padà sí dáadáa ìwọ̀kuwọ̀ tí wọ́n ń wọ̀ yẹn lè jẹ́ kó náà tí ìyá àti bàbá wọjà kadì lórí pé kí bàbá ọmọ bọ́ ọmọ sùn torí délé ẹ dàkún obìnrin wa ẹ páyọ lọ ẹ máa wọ sọtọ dára ẹ pọnra yín lé sọkọ náà ọkọ ọgbà píkárì òwò sọkọ pẹ̀lú òkú ọlọ́dẹ bá bora yín ọlọ́wọ́ bó pèsè ọkọ alálùbáríkà fún yín tẹ bá bora yín ọkọ tó ṣe yín pé yóò láti rí kú pèsè fún yín torí pé ọ ni ọlá pé ẹlẹ́sìn tó jẹ́ yẹn yóò jẹ́ kó lè mójútó ọdọjọ́ kù rẹ̀ yóò sì jẹ́ kẹ́lẹ́ kalẹ̀ fúnra yín so ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pọ́ ìṣe ọmọ táwọn arí tán fi fẹ́ ẹ́ so ìṣe ọmọ tí ò lálùbáríkà ni wọ́n fi fẹ́ àtọ́ bá délé ọkọ tó ti ń gbàdá ń borí tí ń ṣe kékeré ni àwọn èèyàn ọmọ kékeré sọ ọmọ tí. ṣé iná ni wọn náà ń gbé ká lóru kó rí ni tọ ọlọ́nkọ́sà torí ẹ̀ wa sí ni pé kò gbọ́dọ̀ dóyún yẹn nù kò da oyún yẹn nù náà nàmbà tù náà. no no no ìfẹ́ béèrè bẹ́ẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ béèrè torí mo ti sọ fún yín rí inú ẹ̀sìn kẹ́ ẹ máa pìrìdíkìtì pé tí nǹkankan bá ṣe kíní kakí ó lè ṣẹlẹ̀ sí yín wọn ẹ béèrè irú ẹnu ẹ̀sìn Islam ẹnìkan ti bí anábìrì ó ti ṣẹlẹ̀ sí sallallahu alaihi wasallam torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn béèrè tẹ́ ẹ máa béèrè ẹ má máa béèrè béèrè pé ètò lè mú kábúrú ọ̀sẹ̀lẹ̀ sẹ́ńtì béèrè tó bá ṣẹlẹ̀ kámúrọ̀bà wọlé kíní ọlọ́run níjà múrọ̀bà wọlé wa o sẹ́wọ̀n béèrè tó ń sìn bí anábìrì sallallahu alaihi wasallam ó ní ìran anabi sallallahu alaihi wasallam tó ń bá wọ téèyàn bá wọlé rẹ̀ tó sì bá pẹ́ nìkan ń báyàwó òun sùn tó pa àtẹ́ pa ni anabi la pa ó sì padà délé lẹ́ẹ̀kan náà ó sì bẹ́ nìkan lórí ìyàwó rẹ̀ torí ẹ má máa béèrè wá àwọn béèrè bá wọn ọlọ́wọ́n bá ní yá ayọ̀ lẹ́dínà àmọ́nù la tasalu an ashiya in tubda ẹ má máa béèrè nípa nǹkan tó ṣe pé tí wọ́n bá ṣàlàyé rẹ̀ fún yóò mú kábúrò ṣe ẹ má béèrè nǹkan tó jẹ́ reality tó lè ṣe yín láǹfààní àmọ́rò eléyìí àwọn aburú ẹ má bẹ́ẹ̀ lọ́n kọ́ àmọ́ tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan kò burúkú wọn wádìí kí ni ìdájọ́ mọ́ Now. Now. alhamdulilayi ẹni tí ń gbọ́ àwẹ̀ náfìlà táàrẹ̀ àárẹ̀ wa mú já àwẹ̀ yẹn ṣé yóò san padà ní àbí òní san kò ní san padà torí pé àwẹ̀ yẹn gan láti pìlẹ̀ kí sọ̀nà yẹn nàbà tírì. lillahi al-mathalu al àti tẹ̀sí tí àwọn tá a tó fún máa ń ṣe tẹ̀sí àti wọn wà sípà sípà ìgbà wo la lè ní fèrè láì lọ sàkàlà wọ́n sí abẹ́ tẹ̀sí. abẹ́ tafsir tamthil ahan igbe no kò sí ọ̀rọ̀ lillahi al-mathalu al-a'la ọ̀rọ̀ yẹn ọlọ́run. àwọn ọ̀sàfijọ́ òròyìn ọlọ́run pẹ̀lú òròyìn èèyàn àbí òye wa ṣùgbọ́n a máa kan wá nípa èèyàn àbí òye wa àwọn asọ̀pẹ̀tọ̀ ọlọ́run ọba là ga jù sílẹ̀ yìí tọ́ séèyàn ìgbé ọba tọ́ séèyàn ọ̀tọ́ mi bá mi yìí tọ́ séèyàn ẹ̀ lọ́ tọ́ séèyàn ní dáadáa tó lé ìtọ́ga jù so ìtumọ̀ rẹ̀ nù kése pé àwọn aṣọ pé eh, eh, ọwọ́ èèyàn rí báyìí ọ̀tọ̀ náà ogun eh, ju tiẹ̀ lọ kí àwọn ìṣòro nàbà alhamdulilayi pé five. mo rò pé béèrè ń béèrè yé ìgbà tẹ́yìn báraka mẹ́ta lẹ́yìn lè máa mú ẹ wá saraka kẹrin ẹnìkan wá dé ọjọ́ ẹ̀yìn sẹ́lẹ̀ a ti sọ pé ètò dájú ní pé ẹ̀ gbọ́dọ̀ sí máa mú fún láyé ìgbọ̀n ń wọ́n á sọ fún wa pé nínú nínú gbogbo ẹ̀ o pé tẹ̀sí ẹ̀ náà lórí ìwọ́n náà bá ló dáa wà lọ́yà táwọn ẹ̀dá ẹ̀jẹ̀ wọ́n á ń tọ́ bá fi wá léèrè pé ká sọ pé ti sáyẹ́ntìsì ló fẹ́ onímọ̀ àwọn aládàárọ̀ ọ̀pọ̀ aládàárọ̀ ọ̀tẹ̀tẹ̀tẹ̀ so wọ́n ní torí wọ́n kó dáa wá sọ pé tọ́lọ́run la máa ṣe pé dáa wá sọ sáyẹ́ntìsì pọ̀ pé káàkùn ní lọ́kọ̀ kábílẹ̀ bá pàṣẹ ìdánwò ah, kò sí tó burú torí pé laysat hikayatul kufri kufran torí ká sọ ntí kèfèrí fi di kèfèrí káwọ sọ kò sọ wá di kèfèrí àwọn ni kẹ́ ẹ sọ ọ̀nà téèyàn fi dèèyàn ní ti scientist tí wọ́n sọ ẹ kàn sọ bí wọ́n sọ ni tó eléyìí ọ̀sọ̀ yẹn di kèfèrí. ìṣòro tó bá gba òdodo ló ti máa ń ṣe bóòlù ṣe dodo àwọn náà sọ àwọn tẹ̀sìn wọn á ní títí tó máa bí inú ìdánwò eléyìí nǹkan mí ni eléyìí nǹkan mí ẹ sọ pé títà sọ pé èso tí ó dodo <laughs> number six aleykum kí ló ṣe sọ̀rọ̀ mi àmà ìfẹ́ ìgbóbi láti máa pè àtọ̀ láti dá kí ló sọ pé táwọn ti gba àtàwọn àjẹ wọn pé àwọn èèyàn ti máa bẹ̀rẹ̀ sí sọ dídì ní wọn táwọn bá bá wọn fà pé ṣé àdádálẹ̀ ni àbí. dáadáa àdádálẹ̀ ni kò sínú súnà àní kò sínú súnà àdádálẹ̀ ni torípélé yẹn tẹ̀síwìbù wọn pè tẹ̀síwìbù mọ̀bẹ̀tàdà tẹ̀síwìbù yẹn ni pé ìpè àwọn èèyàn wá kírun ìtọ́jẹ́ ti bídíà ńlẹ́lẹ́yìn oríṣiríṣi ọ̀nà wọn sì máa fi ṣe Eh, kìnìkan bukari alùwàlà eh, kìnìkan kìtìyàní kìnì túmọ̀ bukari alùwàlà gan. bọ́dà eh, làwùsá gan tó ní túmọ̀ tó ní túmọ̀ ìgbẹ́ ẹ̀yẹ́jú alùwàlà ẹ̀ parí alùwàlà tẹ́ bá parí ẹ̀ ńkọ́ tètùmọ̀ rẹ̀ gbẹ̀ wọ mọ́tíláṣí. naam ẹlẹ́kejì ẹlòmíràn sọ pé asọ́lá tó sọ́lá ẹlòmí <coughs> so gbogbo ẹbí díà ni aha wọn ní ṣé bídíà náà ní ká máa kanlẹ̀kùn ṣé bí wọn ti pè irun títún náà inú ṣe máa kanlẹ̀kùn yẹs kì í ṣe bídíà ní kẹ kanlẹ̀kùn kẹ kanlẹ̀kùn bẹ́ẹ̀ nù wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ̀ rárá yín lọ lórí àti ṣe dáadáa nìyẹn ẹ kanlẹ̀kùn ẹ tó bá sì ní ẹ gbọ́dọ̀ tún kanlẹ̀kùn ọmọ ẹgbẹ́ mùsùlùmí ni wọ́n á kanlẹ̀kùn ẹ. naam nàmbà sẹ́fẹ̀n. ìbéèrè mi ni pé hadith ti pé ìlà bàlàbọ̀ ìhádùn sọ̀rọ̀ ọ̀dà àlànà wọ́n mùsàfì àwọn mùsàfà àdá wọn á fẹ́ bèrè pé nínú hadith yẹn tó bá jẹ́ wípé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ kan ní ìdílé pẹ́sẹ̀ tí ó wà fọ́níṣẹ́gùn ṣùgbọ́n ẹni tó jó lórí òdì ìmọ̀ ṣé ẹni tó tẹ̀tẹ̀ sí lọ́rọ̀ lè ṣàforíjì fún ẹni tó tẹ̀tẹ̀ náà. nù kẹsẹ̀ yàn tọ́ ètò ń sọ níbẹ̀ yẹn kì í ṣe pé kẹsẹ̀ yàn tẹ bá sẹ̀yàn tọrọ bá dọ̀dọ̀ adájọ́ ẹ lè foríjì ẹni tẹ tọ́ sẹ́yìn yìí ẹ lè foríjì torí pé tọ̀yìn ni ètò jẹ́tọ̀ tìyẹn lè foríjì àmẹ́tọ̀tọ̀ lọ́n gbà tó ti dọ́dọ̀ adájọ́ wọn mú ṣẹ lórí ẹ̀. àbí òye wa nísìnyí èèyàn jí owó yín gbà tó jí owó ọwọ́ adáwó padà àbí kò rí dá padà ẹ wá sọ pé mo forí jìn èyí forí jìn gba pé ẹni gbowó má nìyẹn àmófin ọlọ́run ní pé ká gé ọwọ́ ẹ̀ tó bá yẹ pé tó tó gbé ó tó ń tá àmà so ìyẹn ni pé sultan alhadu alhadu yẹn pé ẹsẹ̀ dé ẹsẹ̀ tó lọ́wọ́ bá ti dá iye ìyà téèyàn jẹ kalẹ̀ fún bí kéèyàn ṣe zina hadu wà fún èèyàn mutí hadu wà fún èèyàn ti kọ́f ọ̀parọ̀ zina mayà hadu wà fún èèyàn jalè hadu fún wọ́n ti wá gbọ́rọ̀ yẹn dọ́dọ̀ adájọ́ adájọ́ ti gbọ́ sí i wá gbẹ̀yìn ìtumọ̀ àdéhìí nù ẹ wá gbẹ̀yìn ẹ wá lọ bá adájọ́ pé mò ń sìnkú ẹ fún un ah ọmọ àbúrò mi sí ni o kẹ́ ẹ máa ọmọ ẹ dákun ẹ yọ jẹ ah ọlọ́run làánà ẹ̀ tó bá sì bẹ́ẹ̀ ọlọ́run tún làánà ẹni tí wọ́n sìnkú ẹ fún un eléyẹn àdìsí arábìnrin tó jalè láyé anabi sallallahu alayhi wa sallam jalè wọn ò kótó di kí wọn dọdọ anabi sallallahu alayhi wa sallam tí wò ó sì fẹ́ kún gé lọ́wọ́ ọlọ́ dáríjì ó ti parí nù ẹ wá sọ gbogbo eléyìí ọ̀rọ̀ fi wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wá dọ́dọ̀ ànábì wọ́n á rò pé hẹ́ẹ̀ tani ò lè bá ànábì sọ̀rọ̀ tánábì ò fi foríjì wọ́n ní kò sẹ́nìkan àfi Usama ibn Zayd hibbu nabiyyi hibbu nabiyyi sallallahu alaihi wasallam wa ibn hibbihi ẹni tánábì nífẹ̀ẹ́ sí dé góńgó tó tún jọmọ ẹni tánábì nífẹ̀ẹ́ sí dé góńgó torí zayidu ibn al-harita bàbá rẹ̀ anabi fẹ́ràn rẹ̀ dé góńgó bẹ́ẹ̀ náà ni usama ló ń wá lọ bá ti pẹ̀ ó ní àwọn èèyàn wá lò pé lọ́ba anabi sọ̀rọ̀ yọ gbọ́ sí ọ lẹ́nu anabi ni atashfa fi hadd min hududillah ṣé ọ̀kan nínú àwọn òfin tó náà bá ti ṣe kalẹ̀ tó ti larú ìyà tá a fi jẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ náà ni wọ́n wá ń ṣìpẹ̀ ní ìgbà tí èèyàn bá dẹ́ṣẹ̀ tí bá ti wá sọ́ọ́rù rẹ̀ fádájọ́ kò sí àyè àti ṣìpẹ̀ mọ́ tẹ̀bá fẹ́ ṣìpẹ̀ fúnra yín ẹ ṣìpẹ̀ síwájú kó tó dọ́dọ̀ adájọ́ ẹ lọ bẹ́ẹ̀ ni tí wọ́n jíwò rẹ̀ pé dákun ṣàánú ẹ̀ mọ́ gbélé wájú adájọ́ foríjìn tó bá gbangba náà gbà àmọ́ tó bá ti déwájú adájọ́ kò sáyè mà ànábì fi ni law saraqat fatimatu bintu muhammadin laqata'tu yadaha tí fatima ọmọ muhammad gan bá jalè ń gé ọwọ́ ẹ̀ ilé ìfihàn wa pé ẹ̀sìn islam ẹ̀sìn ìṣèdọ́gba ni naam nọmba nine aleykum salaam wọ́n wọ́n bèrè ní pé kí ó ṣẹlẹ̀ bóyá ìyàn kí òun lẹ́yìn ìbò bóyá pàṣẹ ẹ̀kọ́ á ṣe déédé tó dáadáa tó bóyá ìkan náà tó á jọ kí òun òun tún rẹ̀ kì í ṣe gálágọ̀ fún mi tán torí ẹni tó jẹ́ ọmọ mi ọ̀kọ̀ kápá tẹ̀ dáadáa tó ṣé ẹni tó fún ẹ̀yẹ kí yẹn ṣé ó lè sọ fún àwọn bọ́dà tẹ̀ kó òun gbà bóyá ilé náà bóyá wọn jọ gbọ́n ọ̀pọ̀ yìí náà ṣe pé à rap bá tẹ̀ ní yóò ṣe dáadáa tó o àbí ṣé mo ní kó ṣàbùsí báyẹn àbí kó dá tẹ̀ kí nìkan kó tó báyẹn. alhamdulilayi qul hal yastawi alladina yaclamuna walladina la yaclamun tó ẹni tó mà kò lè dọ́gba pẹ̀lú ẹni tí kò mà bàtí wọ́n kírun lẹ́yìn lè má mú torí pé fati àrò dúró déédéé ẹ̀rù rún rẹ̀ ń sìn bọ̀ kọ́má jẹ́ pé rúurun bẹ́ẹ̀ ò ní gbà ó tún tiẹ̀ kí tọ̀ bí tiẹ̀ ṣe rí nu àwọn jàmáà yòókù táwọn ọ̀mà bẹ́ẹ̀ o nídìí láti fọ mọ́sálásí má lè má mú yẹn lórí àbí òye wa ọ̀nà tó dáa jù onígbèrú eléyẹn kéèyàn lọ bá lè má mú kéèyàn sàlàyé fún pétọ ọlọ́run sẹ́yìn lẹ́sìn rẹ̀ kó gbìyànjú nípa ẹ̀sìn ọlọ́run so jẹjẹ mọ̀ pé fati àyẹn so anabi sallallahu alaihi wasallam fún wa yàrá ní irú kò tọ́ wà nínú òrun. àti pé kò sí irun fẹ́ni tí ò bá ké fatia bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bá ké fatia tí ò ké dáa ó dàbí ẹni tí ò ké náà ni so jazakumullahu khairan ẹ dákun ẹ tún gbìyànjú láti búrọ́ọ̀ṣì fatia yẹn àti kò sí tó burú mbẹ ìmáàmù kan wà táwọn kírun lẹ́yìn rẹ̀ nílùú kan ní nàìjíríà yìí lẹ́gbẹ́ tó bá tó bá fẹ́ ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in yóò wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in so tí bá ti ń ké ọmọ bí ìgbà tí wọn fẹẹ já ọkàn èèyàn ẹwọn kí tẹ̀yìn bá ti ń ké òkè kúkè tẹ̀yìn bá ti rọra mọ̀ á ké díẹ̀ kò yẹ mọ̀ pé àwọn ẹ̀fẹ̀ fi rùn ún lẹ̀ pé tó ti máa pọ̀ ń gbà mí débi kí tẹ bá lẹ́ẹ̀mọ́ tún gbogbo ẹ̀ ṣe ìrún òdìlé kí ó so fún àwọn adijọ́ kan wọ́n á pe lè máàmù yẹn wọ́n á ní àyà kan nínú pátí àtẹ̀mọ́ ń ké yẹn wọ́n fẹ́ kẹ́ túmọ̀ rẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in lọ́wọ́ ni a ah. so ó ní ọ̀dọ̀ rẹ̀ nìkan àbíwọ nìkan la ń jọ́sìn fún ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wá tìlẹ́yìn mo ní nasta'in àbí nasta'in ó ní dédé ni. oní gbogbo nǹkan kan náà ni ọ̀gbọ́n sọ pé nàstàhín wọ́n sọ pé àwọn lọ́dọ̀ ọlọ́run torí ọ̀dọ̀ là ń ti wá bùkù kó ọ̀dọ̀ nìkan là ń ti wá bùkù ah, wà lábùkù pé ha ah, bẹ́ẹ̀ ni torí pé hánà hàwánà àbùkù ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n sọ pé nàstahínù wọ́n máa ní tó akọ̀rọ̀kọ̀lá ẹ kí ni èèyàn lè wá sí bẹ́ẹ̀ ọlọ́kọ́ tẹ̀síwìtì ọlọ́kọ́ tẹ̀síwìtì wàláì bó ṣe fi ìmáàmù lẹ̀ sẹlómi sì mọ́mú kò kí ni ká ti dúnárí wọ́n ní ìsìn ọ̀pàdánù rẹ̀ ó tún kó bá jẹ̀mọ́ ní ti tó wá jọ́gbìn dàlùkìyàmà wọ́n fàkóbá fún rẹ̀ ó tún fàkóbá fún wo sọ́run wa lè rújú wa nìkan. nàám kò lè rú ká tó wá tó pé adúrú jama yóò sì wú kálukú kí jama ọ̀pọ̀ lẹ́yìn o àbí kò ní wù tó àwọn gbà tí gbogbo jama bá wà pọ̀tọ̀ bàrún wọn jẹ́ fìtínà dé àbí òde tó àti ẹ̀gbọ́ tẹni tó mọ̀ sẹ́wọ̀n pé ibi tó kù sí ni pété ẹ̀pà kéèsì lè máàmù yàrá ẹ̀pà kéèsì lè máàmù tọ́lá wọn máa bí ẹyin léèrè nu àmẹ́ni tí wọ́n mọ̀ àwọn bàbá bàbá màmá màmá wọn pé àwọn òkúkú ọ̀dọ̀ àwọn àlèmọ́mù èyí dàgbà ju kọ́kọ́ ẹ̀kọ́ lọ. àmọ́ tó wá pé àwùjọ torí àwùjọ máa tẹ̀ yẹn jẹ́ ńgbà míì tó wá ti ń pè yẹn ní imam tó náà máa wúra rẹ̀ ká awakẹ̀ awakẹ̀ kìnnì. èèyàn kan wọn gbódò ká Sheikh al-Hudhayfi Abdurrahman al-Hudhayfi tẹ́ ń gbọ́ kíṣẹ́ẹ̀tì yẹn tẹ́ ẹ̀rù kan lọ ká kíṣẹ́ẹ̀tì yẹn ni bàbá yẹn ó ṣe more than thirty months tó fi ń ká kíṣẹ́ẹ̀tì yẹn tó bá ti ṣàṣìṣe báyọ̀ pé ẹ dúró mẹ́ẹ́ sẹ́wọ̀n pé nǹkan ju nǹkan lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ nítorí ẹ̀ ló fi jẹ́ pé wájú àwọn àpáàtọ̀ ọmọ kí ó ké láyé ni wọ́n ti ń ké gbogbo ìjà ìrì tó ń ká tó bá pé ní King fat complex ní Madina ni tó bá ti ká tó bá débi kan báyìí wọ́n da dúró ni pé ẹ dúró ń bẹ̀ ọ́ àwọn tí ń sìn ká kí ni wọ́n da ẹ tuntun ká débi pé àbá pa wọ́n sọ̀rọ̀ panilẹ́rìn kan bẹ̀ káfó tó ma fi ràáwó náà pé dáadáa. فرعون ده فرعون فرعون wọ́n á sọ pé fir'aun ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n á ṣàtúnṣe àwọn ọmọ Egypt ni sheikh olùfẹ́sẹ̀bí wa ni ma alimtu anna fir'aun bi hadhihi al-ahammiyyati 'indakum ayyuha al-misriyun. fáwọn ọmọ pé fìrà àwọn pàtàkì tó báyìí lọ́dọ̀ ẹ̀yàn ọmọ misra torí pé àtúnṣe ti pọ̀ jù fìrà àwọn. ẹ wá dúró àwọn afọ àwọn àgbànúfà ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe ń tún wọn ṣe tó àwọn adájọ́ lòdò tá a máa ta gidi ká غير المغلوب غير المغلوب ولا اللالي ولا الرالي àwọn kan fa àwọn jẹ fáwọn yẹn lásán ìmọ̀ nǹkan yìí ṣe ìwọ́n máa ṣe wàláì kò àbí tó o bá sì fẹ́ sọ bẹ́ẹ̀ èèyàn máa systematic rẹ̀ pé àwọn ìdíwọ́ kan tiẹ̀ ṣe wọ́n fẹ́ wà fún mi so abábùlà ti bọ́ lọ́mọ so bí o bá sì wọ̀ wọ́n kí irun kíní ẹ̀ wọ́n àbá alágbájá wọ́n máa kí zohor ìwọ́n máa kí magreth wọ́n máa kí sẹ́wọ́n kí yẹn sinmi nu àbí bẹ́ẹ̀ kọ́ ni sọgbà tó máa siri pé mo ti ń gbìyànjú dáadáa ọ̀dà ẹ̀ máa jẹ́ mi ọ̀kẹ́ làtàrí so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ eléyìí ló máa mú kí lọ síwájú ọbẹ̀ sí islam number ten subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfirullah.